ṣe kú nìyẹn ẹ lọmọ tí mò ń wo lójúkorojú báyìí iná dẹ̀ gbé iná máa tàn báyìí mo dẹ̀ bá òkú ọmọ òkú odidi ọmọ mo dẹ̀ bá lẹ̀lẹ̀. ìgò oúnjẹ kan bá oúnjẹ bí sùn àwọn oúnjẹ bí sùn àwọn bí sùn bá. àwọn ọ̀rẹ́ tíje iná kú and àmọ́ ah, méjì ló ti kú báyìí. ọmọ jẹ́ pé n tí mò ń rò ti ń ṣẹlẹ̀ tó dára fún mi kí lèmi ò tó mọ́ àwọn ọrùnmọlẹ̀ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti gbé wá fún mi kí lóyún tó mọ̀. kí làwọn ọrùnmọlẹ̀ gbé wá fún yín. èmi ní ojú kòkòrò lẹ́nu ẹ̀ you you will regret this word I promise you you will regret this word is that a threat I'm not threatening you. ìdíje ta fẹ́ ṣe yìí ó wà fún àwọn tó ní talent anybody tó bá ti win ìdíje yìí a ní three million naira láti fún ẹni náà. mo kàn fẹ́ béèrè àwọn questions kan náà ṣé competition yìí wà òkun fún àwọn tó bá fẹ́ lọ sí skul náà. wọ́n ti pa màdámù. ìwọ òrìṣà yìí ìrànlọ́wọ́ kékeré báyìí ni mo nílò látọ̀dọ̀ ẹ̀ nǹkan tí mo fẹ́ ni pé kó bá mi fún àti fún bí ní agbára láti pa gbogbo àwọn tó lọ́wọ́ sí ikú wọn. fún dòdò ẹ má ṣe gbé mi lọ. èmi náà bọ́ síta kí n máa ṣe báwọn yòókù mi ṣe ń ṣe kí n máa ṣe falafolo ṣòro pé wọn náà aráyé kàwé. kò easy fún mi láti máa ṣe uber driver yẹn right but àtìgbà tí mo ti wà ní school ẹ̀gbọ́n mi ni wọ́n take care everything. àwọn tó ń bá wa mọ́tò gbogbo wọn ló ń pè mí pé ẹ̀hún eh, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ni yóò fẹ́ ṣiṣẹ́ mọ́ ni. ẹ èmi kò fẹ́ pa ẹ́ tẹ́lẹ̀ kò wù mí kí n pa ẹ́ rárá ṣùgbọ́n ẹni tí ò bá ní jẹ́ ká jẹun ká yó èèyàn máa ń ṣe tiẹ̀ mú oúnjẹ ni. ìrà ti wà létí ọpọ́n. what do you mean. ìdí ọ̀dọ̀ ọ̀bọ̀ dráìvà yẹn ó ti rí ogun kan tó ń ṣẹlẹ̀ ní báyìí. ẹ̀gbọ́n mi báwo ló ṣe máa pa odidi èèyàn ẹ̀wọ̀n jẹ́ kó fọwọ́ òfin gbé ẹni tó bá pa ajá lóko ó para lé àjájì ó pèrò ọ̀nà etí kúrò lórí orí dàpọ̀ láàgì èrìgì òjá gbádùn obì tó gbó gbígbẹ́ dúró báyìí tútù wà wó lulẹ̀ ẹ̀yà abúramọ ayé. dáàdì ẹgbẹ́ kí ló ṣe bọ́dá túndé. ikú ẹ̀gbọ́n mi ò wú mi lórí kò ṣe nǹkan tí mo lè máa discuss pẹ̀lú ẹ̀. so nìkan náà ti wàá mú lọ sí kò sí nǹkan fún ẹ mọ́. Uh-uh. Adémídé that's so bad of you o tí ẹ so sọ fún mi pé ìwà tí ọkọ Akíntúndé pé relate rárá. ìyá ni yóò fẹ́ di ọkọ àwọn gbé mọ́tò fẹ́ lómi. agbára wà o hundred ogun jẹ wà o. so boss. ṣùgbọ́n kò sí alágbára náà kò jẹ́ sólógùn náà tó gbọ́n tẹ̀ tó ń sọ. confam. ojú fún ojú ẹ̀mí fún ẹ̀mí o. وجه وجه much everybody adúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín ẹ̀dẹ̀ wá so um, information ta fẹ́ fún yín ni pé ìdíje ta fẹ́ ṣe yìí ó wà fún àwọn tó ní talent that is àwọn tí wọ́n ní ẹ̀bùn kan tàbí ìkejì bíi orin kíkọ you know drama ṣíṣe àwọn tó lè pààyàn lẹ́rìn comedy tí gbogbo yín mọ̀ ní comedy you know tẹ́lẹ̀ pààyàn tẹ́lẹ̀ ṣe different things tó jẹ́ talent so òun ni ìdíje yìí wà fún so anybody tó bá mọ anything ṣe and ṣe wá mọ nǹkan tó dùn jù bẹ anybody tó bá ti win ìdíje yìí a ní three million naira láti fún ẹni náà ah. ẹni tó bá gbégbá orókè nínú ìdíje ẹni tó wà amazing ẹni tó wà amazing yeah so bó ṣe rí nìyẹn so tó bá ti di weekend yìí ẹ fẹ́ sọ nǹkan. ẹ jọ ibo ni ẹ ti fẹ́ hold ìdíje yẹn. akíbíbá ah, náà nìyí. Oh, yeah ibi báyìí náà ni so tó bá ti di weekend yìí kẹ́ máa bọ̀ kẹ́ wá register orúkọ yín ṣe ti gbọ́ all right kẹ́ take care thank you so much for coming thank you. Yeah. Thank I'm sorry, ma. I promise I won't take your time. Mo kàn fẹ́ béèrè àwọn questions kan, ma. Mo ìjọ ṣé competition yìí wà open? fún àwọn tó bá fẹ́ lọ sí school náà rárá o kò kí n ṣe scholarship program lárùn entertainment competition a kàn fẹ́ support àwọn tí wọ́n ní talent ṣùgbọ́n wọn ò ní owó láti support ara wọn. okay ma thank you very much ma. tí wọ́n bọ̀ látàrọ̀ tó ti kúrò lé. iṣẹ́ tí dáàdì rán mi náà ni mo lọ ṣe. èèbó tí wàá pẹ́ jù náà. èrò pọ̀ lọ́dọ̀ eléré ọmọ mi. wọ́n ti wá sí lọ́gọ̀ọ́ Cabo. living my life with zero fugazi my father never had a lamborghini or bugatti yeah. which is make wey kí ló wo kí lè ráyè oppress for real na three thousand nothing to do without you party. jọmọ tán fowó tán tó ronú póun fẹ́ lọ uk wọn fowó mọmi ẹ̀ránṣẹ́ ó lè díjú kó yọ two k àbí kó yọ your four k kó sáré for before four days kó rí lẹ́ẹ̀kan lọ́dún kó má rí three sixty four days lóòótọ́ ni kórí ló mọ̀ but you need to be observant And ẹni tó ń pè lọ́gàá lè nìkan later be your servant so for continue where put on your socks and buckle your standards. you need to go a little harder than your mom and father. ọdún tó ọdún tó ọdún tó pẹ̀lú yìí kan wàhálà àti win wàhálà àwọn àti gbé fọ́ọ̀sì tó ṣùọ́ wàhálà ìtàlà tó ṣùọ́ fún olórí. tó bá ti di eight o'clock lọ́la wọ́n jí wa wọ́n ṣáà jí wa six m yájú six m wá ní five o'clock. àṣùbà wàhálà àwàlà ní. ìmọ̀ tí wáyé pé máa jẹ́ ẹ̀dá Adigun bàbá Adigun bàbá táwa ló mọ̀ pé ọ kọjá mẹ́ta. Hmm. sórí nǹkan tó jẹ́ ń pè ọ kí n wá gbé ọ wá síbí òun ni pé ọ̀rọ̀ kan ní gbé mi lọ́kàn ọ̀rọ̀ ń gbé mi lọ́kàn ó sì ń gbé mi nú. irú ọ̀rọ̀ wo. Hmm. ọ̀rọ̀ Fúnbí ni o àwọn àrà tí Fúnbí fẹ́ ń dálù fáwọn ọ̀dọ́ hmm. àwọn àrà ní ń gbé mi nú wọ́n ní bí wọ́n bá ti lọ sóko díje Fúnbí wọ́n ní tírí tírí mílíọ̀nù fún wọn èmi wá wò pé irú tí mílíọ̀nù ti ń fún wọn bẹ́ẹ̀mi náà bá lọ bó bá fún mi ní tírí mílíọ̀nù irú ilẹ̀ akọ mi tó ń bẹ́ẹ̀ mẹ́wọ̀n ṣebí ń ṣèfàdísàn ń sì rà páànù tó wá mọ̀ pé ẹ̀gẹ́ tí wọ́n sìn hmm. bẹ́ẹ̀gẹ́ ṣe wọn wọn ò dáko ẹ̀gẹ́ lọ rẹpẹtẹ bí n bá dáko ẹ̀gẹ́ lọ rẹpẹtẹ ọmọ ìtàn ta pọnpọ́n ẹ̀gẹ́ kan sí. yóò mú owó wálé tí ó pọ̀. yóò jẹ bí ìlọ́po méjì àbí ìlọ́po mẹ́ta hmm. tí ń jèrè ń bẹ̀. ìdí inú tèmi náà fi wò pé ó yẹ kémi náà lọ gbé kémi náà lọ sí ibẹ̀ kí n lọ ṣèdíje. Hmm. àbátáwà ǹjẹ́ o. èmi náà fú bọ́ àwọn ọmọ òwò pé kò sí ní tí mo fẹ́ lọ sí ń ni. kí ni o sí. kò sí tèmi fẹ́ lọ sí ń o àmọ́ nígbà tẹ́ lẹ fẹ́ lọ ní ìsìn kí lára tẹ́ fẹ́ lọ dá ń bẹ̀. èmi àdìgún bàbá táwa. mo mọ̀ yín tẹ́lẹ̀ pé ìgbà tẹ́ bá tó kira yín. ara tí mo fẹ́ dá pọ̀ nílẹ̀ yìí ta ló lè jó tó mi. kò sí. tó bá yẹ pé kájú bàtà ni tọ́gbẹ́ pàlápàlápàlápàlápàlápàlá ta ló lè jó bàtà tó mi. kò sí. tó bá jẹ́ kí ká ranjú ni èwo ló lè ranjú tí n bá ràn. ẹ ran yá tì. tó bá jẹ́ ti ká kọni ni tí o pé mò ń kọni. ẹ kọrin ju Pasuma lọ. tó bá ń gbọ́ mò ń bínú hmm. ẹ mọ bẹ̀mí hmm. yẹ̀rin ní òjé ń tàmọ́ lúlú sí i ẹ mọ bẹ̀mí yẹ̀rì ni ó jẹ́ ń tà mọ́. bá ó lùlù sí ni. mò ń bínú. ẹ mọ bẹ̀mí yẹ̀rì ni ó jẹ́ ń tà mọ́. ee mò ń bínú. ẹ mọ bẹ̀mí yẹ̀rì ni ó jẹ́ ń tà mọ́. àwa táwọn ẹ̀rín yín ń pa mí. inú pọ̀ lẹ́yìn. ṣe é rí tẹ́ ẹ bá ní ẹ fẹ́ lọ ẹ fẹ́ lọ gbé òkìtì tẹ́ ẹ bá ti gbé òkìtì àkọ́kọ́ tẹ́ ẹ gbé kejì ẹlẹ́gẹ̀ẹ́ tẹ́ bá fẹ́ gbà tábẹ́ yín bá ya ẹ dojú ti ra yín nù. abẹ́ mi ò lè ya. níbi tí àwọn ọmọ tí ó yẹ pé eegun wọn sì rọ̀jú ti yín lọ ń bẹ lẹ́yìn wá lẹ́yìn fẹ́ lọ gbé òkìtì láàrin wọn. òkìtì wo làwọn ọmọ sí fẹ́ gbé tèmi náà ò lè gbé. Eh. tó bá di ká tabula èmi gan ilé tabula tó bá pé kò sí nǹkan tó fẹ́ ṣe tèmi ò lè ṣe. Eh. èmi sì nígbàgbọ́ pé tí n bá lọ èmi ní gbègbè orókè. ẹ fẹ́ lọ. èmi ní gbègbè orókè. ẹ gbègbè orókè. lágbára Ọlọ́run. ẹ mọ̀ lọ. táàjọ ah, lọ ni ó sì mi lọ ni. ok kátàjọ lọ. kájọ lọ kó oríran wò. ẹ eh, kò sí wàhálà àmọ́ tẹ́ bá lọ bójú ara yín jẹ́ ẹ hàn pé kò sí láwọn bẹ́ẹ̀ débi kọ́ lọ́hùn ọlọ́run bójú mi jẹ́ ọlọ́run ti ṣe ọlọ́run bójú ẹnì kankan jẹ́ orí pé mi náà kọlà hmm. sẹ́ni tọ́lọ́run bójú rẹ̀ jẹ́ kò sí wàhálà ẹ̀jẹ̀ ìdájọ́ lọ ni kó lè ṣeé ṣe. nígbà tí o máa gba owó lọ́wọ́ mi ṣé nǹkan tèmi àti ẹjọ́ sọ lélẹ̀. kí la jọ sá. kí la jọ sọ bíi báwo ṣé kò yẹ kí wọ́n fi interest sówó tó gbà lọ́wọ́ mi ni. Ah but ọ̀rẹ́ a ní written agreement ó pé tí mo bá lówó tó yá mi tán pé màá fi interest sí. so níbi tèmi àti ẹ bá friendship wà dé ó yẹ ká máa ní written agreement láàrin ara wa kó tó lè mọ̀ bó yẹ kó fẹ̀mí ìmòrè hàn. fẹ̀mí but ọ̀rẹ́ tí bá fẹ́ fẹ̀mí ìmòrè hàn èmi ni màá ṣe ìyẹn látọkàn ara mi kò ń ṣe pé bí àwọn ló máa máa béèrè torí ọ̀fẹ́ ẹ̀ bá dẹ̀ yọ ni. ọ̀rẹ́ torí pé òun mọ̀ náà ni mo ṣe wá bá yeah it's taking too long ó yẹ kó ti fẹ̀mí ìmoore hàn náà. má jẹ́ kó rówó dájà lé lára èmi àti ẹ. kò lè dájà lẹ̀ ìwọ ni kò ṣe the needful. the needful wo ni mo fẹ́ ṣe mo yáwó lọ́wọ́ ẹ mo lè dá padà àwọn èèyàn míì yáwó lọ́wọ́ èèyàn tó yẹ pé àti dá padà máa dogun òun ló ṣe máa ń rẹ́ lómi tó yẹ pé máa máa sá tó bá lọ bá pé wáyà mi lówó ó prefer pé kó ra fún ẹ níwọ̀n bàtàgbà rẹ̀ bá ká kò lè má bá títí ẹ lọ́dà kó yá ẹ ó yá mi lówó mo dá padà fún ẹ oore kan lèmi náà ṣe padà what are you saying tí o dùn lẹ́nu ẹ̀ náà o ti gbàgbé pé risk ni mo take ti mo fi yá ẹ lówó yìí ni risk. but eh, má bínú o owó tí wọ́n yé mi tèmi fi ṣe business tí business yẹn tó bá crash nǹkan. ìyẹn ò kẹ́ mi tó bá tó bá wise enough ìwọ tó mọ business tó fẹ́ ṣe wàá mọ̀ pé business yẹn o yáwó ṣe ni ò ní jẹ́ kó crash. Eh. yeah for heaven sake i'm a pharmacist ó dẹ̀ yẹ kí n ra ọjà sí store mi. Mm -hmm wọ́n á fún wọn lówó yẹn wá ń sọ ń sìn pé kìnnì kan what are you saying. but ọ̀rọ̀ yìí ò wá lè mo ti wá dáwó padà fún ẹ lọ́ọ́ fi rògùn tó fẹ́ rà sí store ẹ̀. Ah, ṣé o understand nǹkan tó ń sọ ṣá. how. kémi lọ fi owó yẹn ra oògùn sí store ń sìn jọ ṣé iye tí màá ra ọjà ń gbà yẹn òun ni màá rà ń sìn nígbà tí mo fi yàwọ ní owó yẹn ṣó ti yọ subsidy ńgbà yẹn nsìn kan ti yọ subsidy nsìn ṣé wọ́n mọ̀ pé inflation máa bá gbogbo nǹkan téèyàn fẹ́ rà ni. Ah, ìgbà tọ́rẹ́ mi padà lo subsidy nínú ọ̀rọ̀ yìí kí ló kan subsidy pẹ̀lú ọ̀rọ̀ kí ni ò kan kí ni ò kan subsidy inflation ò ti bá ọjà ni what are you saying. ọ̀rẹ́. big risk ni mo ṣe náà tí mo fún wọn lówó ní táìmù yẹn i need my money ògbówó wá ní táìmù tí nǹkan ti wọ́n ó wá sọ pé o ò fẹ́ ah, ah, why why why tẹ̀yìn èèyàn ṣe ìṣòro ṣe lóore báyìí. owó ti yẹ mo bẹ̀ẹ́ torí ọlọ́run má jẹ́ kọ́rọ̀ owó ìfàjà wa ìwọ ló fẹ́ jẹ́ kó dá wàhálà lẹ̀ because mi mọ reason tó ṣe difficult fún ẹ láti sọ. kí ló ń tẹnumọ́ tó ń tẹnumọ́ látàárọ̀ jẹ́ ń tẹnumọ́ èmi ni màá ṣe dì nífò èmi ni màá ṣe kọ́ tó ní fún ẹ mo ṣáà ti lówó tí mo yá tó yá mi mo ṣáà ti dá padà. nígbà tí mo yá ẹ lówó tó dá padà ó ní sọ̀dá mẹ́wàá ni kí ló sọ yìí. ṣé o pásítọ̀ ni tó ń sọ̀dá mẹ́wàá fún ṣe pásítọ̀ nìkan ló gbàdá mẹ́wàá ni tó bá yáwó bank tó tó lọ gba loan ní bank ṣé bank ò ní gba interest lórí loan tó bá gbà ní. ṣé bank ni mo ti wá gbọ́. yes bank ni mi if you want to know bank ni mi because I loaned you that money You needed help and I rendered that help to you. And I've returned your money. Oh my God, She must ṣe ń return money nìyẹn? Òrèlè, o just come on. kò kàn yọ ó dẹ̀ ó dẹ̀ ní ẹ lára ó dẹ̀ dógún nú ayé ẹ wáyé tẹ́yìn èèyàn ṣe rí báyìí kéèyàn máa ṣèyàn lóore kó yẹ kéèyàn máa ṣọyàn kéèyàn tó ṣe lóore ìwọ wá sọ fẹ́mi pé mi lójú kòkòrò. ọmọ máa kòkòrò bá friendship wa jẹ tó. èmi ní ojú kòkòrò lẹ́nu ẹ̀. You, you, will regret this word. I promise you, sir, you will regret this word. Is that a threat? I will threat. I promise you, Oh, alaye stop jàre stop jàre wo bí gbogbo àjọ wà ní sírìtì owó kọ ẹsẹ̀ ni mi ò bá rí ọ̀rọ̀ àwọ̀rọ̀wọ̀ mi wọ́n àjọ wà ní sírìtì ìjọ ló threat. ẹ ṣayé ẹ oh, o ẹ ṣayé ẹni táyé kan ẹ jọ̀wọ́ ẹ ṣe é. I'm sorry ma, I promise I will take your time. Mo kàn fẹ́ béèrè àwọn questions kan ma. Mẹ́jọ, ṣé competition yìí wà open fún àwọn tó bá fẹ́ lọ sí school náà? Rárá o, kò kí n ṣe scholarship program láràn, entertainment competition. A kàn fẹ́ support àwọn tí wọ́n ní talent ṣùgbọ́n wọn ò ní owó to support her. wọn. Ṣé bẹ́ẹ̀ kì í ṣe báyà o ṣáà ò ní talent àbí o ti fún bó ṣe wà má lọ dé túmọ̀ já o. àní mo fẹ́ lọ ra. ọlọ́mà gbé pọ́ọ̀sì wọ́n máa fò. àfi ń yìí. ṣé kì í ṣe kí wọ́n ti parí kí ní yìí? I'm on my way, I'm on my way, obviously you have to shut up. máa ń jọ náà bí o pẹ̀lú láwọn kókó tí mo ṣe tẹ́ ẹ̀ bá máa a lè padà ah no mi ò ní time orí pé mo ń kájú. okay i'm so sorry can i pàṣẹ okay what do you want to do. ṣé but gbà pé I pé ẹ̀rọ scholarship program i told you what i can do. okay. I came up with this one. It's actually a board. Okay. Okay, so. Got brushed my him, but but sleeping on my crib And tears of sweet affection shed. My mother. My darling, you actually tried. But kò talent tá à we need raw talent we need people that can sing well ṣe understand ṣe ti gbọ́ má bínú ṣùgbọ́n take kí n tètè i'm sorry. what. lucky ejo ṣẹlẹ host another competition like not like competition She will be. Come on, check who gbà ní àwọn tó bá lè kọrin tó bá ah tó bá like support those that wants to study or what any passion for education náà mo rò pé mo ti explain kíní fún tẹ́lẹ̀ kò kí n ṣe pé mi ò fẹ́ help but this particular one is for music dance drama things like that kò kí n ṣe scholarship program ṣó ti gbọ́ alright kò tí kì í ṣùgbọ́n. màá jẹ́ ìyá o màá bẹ́gbẹ́ pé n ò ní jẹni yẹpẹrẹ láwùjọ eh, yeye ẹ má fojú pa mí rẹ́ ẹ̀dá ẹ mọ̀ ràrò pin ẹ̀yin kọ́ lọ́lọ́run yé nàmínà síníkà ni máa là nínà níkà. sọmọ yẹn ẹ jẹ́ gbọ́rọ̀ ọmọ yẹn we have better things to do. Ṣùgbọ́n mo feel pé lẹ́yìn 30 days, bóyá ká ṣe ká arrange scholarship fún àwọn ayétoro. Ó dẹ̀ wá okay o. Nǹkan tó dáa nípa ẹ̀sẹ̀ tàbí ìlú àwọn parents. That is how I keep fathers in my communication. So, parents um, last minute. Yeah, àwọn engineer tí wọ́n ṣiṣẹ́ lórí àwọn buildings yẹn, àwọn ọ̀dọ́ ọ̀làmọ́lẹ̀ sókè ti dá ó ṣe mọ̀ ìjọ jẹ látàárọ̀ ṣá ṣé ìwọ ti jẹun wọn tó sọ pé mi ò ah. tí ìjọ jẹun wọn máa jẹun bàbá ah. ṣe tán jẹun wọn jẹun. mo fẹ́ kẹ́ fi ọ́n ṣàṣeyẹ ìjọ ẹ̀jọ́. kanimala babe mo ti ṣe tán o. ló ṣẹlẹ̀? kí ló ṣe é? ìfẹ́ mi inú tí mo sọ ẹ kó oorun látàmà ẹsẹ̀ òbí náà. ẹ̀gbọ́n fẹ́mi èè rọra èmi àti náà làjọ wà nílé yìí nǹkan tí mo dẹ̀ ṣe náà làjọ jẹ mi ò dẹ̀ rántí pé o jẹ́ ní ọ̀dà tèmi what is going on? bóyá káwa máa lọ sí hospital. no no no ọ̀rọ̀ hospital kọ́ ló wà lẹ́yìn. Gbẹ̀ngà Òjúwà ó sọ mí látà ah. ó ẹ̀ka pé wọ́n ń lo wọ́n ti ní nọ́mbà. What should we now do now? You know what? Yẹ ká máa lọ sọ́dọ̀ bàbá. Yẹ ká máa lọ sọ́dọ̀ bàbá. Mo máa wọ ẹ̀rọ ọjọ́ ọjọ́ mo lọ. Ṣé o máa lè dìde báyìí? You walk. Are you sure? Ṣé o máa lè dìde báyìí? Pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ká walk.

ẹnlẹ ẹpẹlẹ ojú ìmọ̀ wàlẹ̀ ó tutù dáadáa èmi kúkú kọ́ bí kì í bá ṣàwọn ọrùn mọlẹ̀ àti Elédùmarè Elédùmarè ní ẹjẹ́ afọpẹ́ fún o ọba tó làṣẹ tó fàṣẹ ti tí ọ̀dá wa dá tó bá wa ṣe tó sì jẹ́ ó ṣeé ṣe ìwọ náà ti mọ tí wọ́n ń pè láyé nu ayé tó tó àkámọ́ra ayé ọmọ ayé èèyàn ọmọ èèyàn ayé ẹ ní àkàǹkà tún àrà nífẹ̀ẹ́ ayé ló ṣe ìlàkó ayé ṣe kàn ikàn wẹ̀wù ẹ̀jẹ̀ ayé tí ń fẹ́ni lójú ṣoṣoṣo bí ọmọ inú wọn ayé tí ń fọ̀jà pọn ní báyìí tí wọ́n dì ní mọ́yìn báyìí ṣùgbọ́n bínú bá bí wọn tán tí wọ́n bá fẹ́ bínú sí yàn wọ́n sì tú ọ̀já wọn onítọ̀ wọ́n sì jalọ́lẹ̀ pọ̀ bí ẹyin yóò sì fọ̀ àwa léèyàn ọ̀máyé ó lóun máyé bónítọ̀ òun bàbá wa ṣe agídí tó lóun máyé tó lóun ní kí láyà bí ìbọn òun ní kinní ọ̀hún láyà bí ìrà tọ́ba mọ tán tọ́ba máa yé sọmọrú iṣẹ́ táyé ṣe báwa bá mú dé kòríta mẹ́ta lọ́dọ̀ àwọn ìyá mi ẹlẹ́yà àtàpájọ orí àtẹ̀dọ̀jọ́ kan àti fúnjò òróró àjẹrù tútù ènìyàn mọ́ àwọn ẹyẹ abẹ́yẹ apáyẹgẹ abẹ̀sẹ̀ yẹgẹyẹgẹ abìyẹyẹ gẹ̀gẹ̀gẹ̀ báyìí bí wọ́n bá gbalẹ̀ tó ní ìjà tọ́ba lòun mọ oríṣẹ́ tó ń ṣe ó tó ń sọ kó débẹ̀ wọn. àwọn ẹyẹ abojú ròṣòròṣò ń aládìí wọ́n yọjú rẹ̀ méjèèjì ní sóde wò ó eléyìí tó ti lọ yìí ó ti dàbí ẹ̀yìn báyìí pẹ̀lú òbí ọ̀yà takò òsì dànù takò òsì dànù mo ò ní bá wọn púpọ̀ ọ̀wọ̀wọ̀ mọ́ torí pé o ti dọmọ tiwa o ti nígi lẹ́yìn ọgbà ọgbà ti gbà ọ́ o ti dọmọ tiwa àwa ti di bàbá rẹ mímì kò tún gbọdọ̀ bì ọ́ mọ̀ sọ orókùn tẹ́mi fi dì ọ́ yìí ọkẹ́ ni tí ó tù béèyàn bá dọ́rù rẹ̀ wò má ṣá ó dọ̀rùn alákejì wọ́n ṣàfẹ́mi láyè kí n mú ṣiṣẹ́ kí kọ́dà torí tiẹ̀ mo tún ṣe jáde lọ sórí gbogbo ètí mo lọ rè já òun náà mo tún ti lọ rè já ilé ìwà bí n bá bá parí iṣẹ́ ilé ìtàn tó o bá ń gbọ́ odò yígi igi ooo ọ̀tà omi ooo ìwọ ti dò yígi igi ooo ìrè ọ̀tà ó ti dò yígi igi ooo òkú mọ́ kò kò kò lọ́ta sójú ó ti bá kú múlẹ̀ ikú ọ̀gbọ́dọ̀ pa ọ́ o ó ti dò igi igi o irí ọ̀tá wo ìyàwó mi bí n bá parí eléyìí tó ìwọ náà láǹfààní ń ṣùgbọ́n bá sọ̀rọ̀ ọtí gbọ́dọ̀ lọ ìwọ lè lọ ní kéèyàn parí gbogbo sẹ mo fẹ́ dì lámúre ni mo fẹ́ dì lókun okùn tí mo fẹ́ fi dì okùn bàbá rẹ ni tí oṣù èmi mo wí bẹ́ẹ̀ ẹ wo ẹ fọkàn yín balẹ̀ ẹ jẹ́ lọ rè parí ètò ẹ mọ bọ́rọ̀ ṣù ẹ mọ bọ́rọ̀ ni. change your clothes, eh? Um, of course, of course, baby. Um, oúnjẹ nǹkan kí ló ṣe díẹ̀. Kí ló ṣe ẹ rọra àǹtí ṣẹ́yìn kọ́ ni ẹ̀gbọ́n Pẹ̀lúmi ah, tó bá jẹ́ Pẹ̀lúmi lẹ wá wá síbí báyìí láti last time tẹ́tí wá tẹ́tí mo kúrò lọ́dọ̀ wa ń bí báyìí mi ò tí ì fojú mi rí o. Eh, òótọ́ lẹ sọ ṣé nígbà tá a ti wá mú Pẹ̀lúmi ni dáàdì ti kìlọ̀ fún pé kò gbúdọ̀ tẹ̀ta mọ́ láti gbà yẹn ó dẹ̀ ti wà á ń lé. well I understand the situation but kì í ṣe pé èmi náà fẹ́ help but everything tá à ń ṣe ló ní procedure ṣe gbọ́ ẹ má bínú. ok ma in that case ìtorí yẹn gangan lèmi náà ṣe wá rí yín torí ó láwọn kankan tó lèmi náà fẹ́ bá yín sọ personally. ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ok ẹ wọnú mọ́tò ẹ ká sọ yes ẹ wọlé. nígbà tí mo gain admission sí unilag inú àwọn òbí mi dùn especially my dad okay bó tiẹ̀ jẹ́ wípé àwọn ọ̀rẹ́ wọn àwọn ọ̀rẹ́ wọn aláwo kìlọ̀ fún wọn pé wọn ò gbọ́dọ̀ ràn mí lọ sí higher institution. why? they believe a girl's education ends in the kitchen. <sighs> <sighs> Hmm but still bàbá mi ṣe pinnu pé ọmọ àwọn máa lọ school wọ́n ta ilẹ̀ wọn wọn kò owó ẹ̀ fún mi kí ló fi parí registration mi. When I go to the school kò pẹ́ tí mo pàdé Dayọ̀ ọmọ two hundred level ìfẹ́ Dayọ̀ kú sí mi lórí tó jẹ́ pé I didn't even know what I was thinking anymore. dádì mi gbogbo owó tí wọ́n padà rí nílé tán ṣàjọ tí wọ́n send sí mi mo kó gbogbo ẹ̀ fún Dayọ̀. kó náà fi ṣe gbogbo àwọn nǹkan kan tó fẹ́ ṣe ní school. ṣùgbọ́n gbà tí time tó fún mi láti gba owó yìí padà. Dáyọ̀ ò máa fún mi mo wá dẹni tí yóò ṣe exam èyí tó wá jẹ́ bàǹbàrì ni pé mo tún wá ní oyún fún Dáyọ̀. ṣẹ́rí àǹtí ìtìjú ńlá ló dé bá mi gbogbo nǹkan wá dojú fún mi pátá mi ò lọ kíláàsì mọ́ kò wá ṣe ń sọ nílé gan pé mo ti gboyún àmọ́ nígbà tó dé stage kan ìtìjú ìpọ̀ I was left with no option than to come back home. Okay. On getting home gbogbo àwọn ọ̀rẹ́ bàbá mi bẹ̀rẹ̀ sí ní fi wọ́n ṣe yẹ̀yẹ́ in fact pẹ̀lú mi gangan ó ṣẹ̀fẹ́ bọ́ sí senior secondary class inú ẹ̀ náà ti ń dùn pé ah tó náà bá jáde òun náà ní pẹ́ tó yes she was full of life hope everything but aunty I ruined everything as a matter of fact I became useless. So, omo te wa bí ń gbà yẹn gan. Ọmọ ojú ọjọ́ kẹta tí mo bí ọmọ yẹn tán ni ọmọ yẹn tún kú. Ṣe rí láti ìgbà yẹn ni àbúrò mi ti kórìíra mi ó ti rí mi gẹ́gẹ́ bí ẹni she have seen me as if Like I know myself that I failed them. I failed my family. I betrayed everybody. Àbúrò mi, gbogbo hope, everything. Everything just went down just like Toki. Torí mistake tèmi ni kò ti ṣe Toki. Àtìgbà yẹn wá ni bàbá wa ti ṣe ìlérí fún wa pé àwọn ò tún ní ràn kankan lọ sí kó wọ ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ ẹ̀yin nìkan you are my last hope kò síbi tá a fẹ́ lọ kò sí nǹkan tí mo lè dá ṣe ẹjọ́ ẹ bá mi ràn pẹ̀lú mi lọ́wọ́ tó bá ní nǹkan kan tẹ́ lè ṣe láti ràn mọ́ ìlọ́wọ́ ẹjọ́ torí Ọlọ́run ṣàánú mi ẹjọ́ ẹjọ́ máa. It's fine. Ẹ má worry, a máa wá nǹkan ṣe sí. Ṣé ti gbọ́? Kí n máa tẹ̀lé You don't mean it. I mean it. Oh, God. Ẹ wo ìyẹn pẹ̀lú mi máa gbà ẹ́. Ah, aunty, thank you. Don't worry, it's fine. Ah, it's fine. She could. Ah, Ah, she could. It's fine. It's fine don't know how happy I am right Torí ìwọ ló mọyú ìpín nínú ìkarahun. Ṣé wàá ní bàbá mọ̀nìmọ̀nì rẹ̀? Tìwọ̀ ló mọ ìparí láti bẹ̀rẹ̀ ọ́. Èyí ṣe pé mi ò sọ̀rọ̀ bí dájú dé mi. Tẹ̀ bá Ìwà tó gbẹ́gbẹ́ méjì múlẹ̀ ló ṣokùnfà ètò ìlú ìfarapa kìí ṣe pé mi náà mo wá bàjẹ́ débi pé mi ìní lówó ni lè rí àmọ́ mo pinnu lọ́kàn mi pé bá dájú olóko tó bá tán mọ́lẹ̀ pẹ́wọ́ olóko wà dájú rẹ̀ lọ́wọ́ àríyẹ̀ pẹ̀lú olórí pé kóun náà má yọ mọ́ ní tí mo ṣe. sàn ṣe ni ọ̀rọ̀ ń yé mi mo understand yín gidi ni sam mo fẹ́ kí nǹkan kan yé yín the fact pé Ewédoyin lọ sí school ó don't know, kò mí be bẹ́ẹ̀ ni pẹ̀lú mi ṣe máa lọ sí school tó máa gbóyún bọ̀ sàn ọmọbìnrin lèmi náà mo understand pé kò easy rárá láti tọ́ ọmọbìnrin ṣé bí mo ṣe wà yìí ọmọ ọdún méjìlélógún ni mo ti jáde yunifásitì. sọ́tàn. So, mo tún ṣetán mo tún lọ sí UK fún masters ah! mi. sọ fọ́rọ̀. mo understand mo mọ̀ ọmọbìnrin dẹ̀ ní sà ọmọbìnrin dẹ̀ ní ṣẹ́rí pípẹ́ mi ṣe wà yìí mo rí lára ẹ̀ pé ó wù gan kó kàwé ni sà ẹ jọ sà mo fẹ́ bẹ̀ mo bẹ̀ yín nítorí ti Ọlọ́run ẹ jẹ́ kí n máa mú pẹ̀lú mi lọ sí Èkó kó lọ kó wá kàwé pẹ̀lú mi ṣẹ́rí mo fẹ́ promise mi sà mi ò ní jẹ́ kó gbé hostel ilé mi mo máa gbà lọ sí school and oh, thank God jump from one to another mo máa gbà fún ó dẹ̀ mo máa gbà mí lọ sí school ẹ jọ̀ọ́ sà ẹ̀bẹ̀ tá a fẹ́ bẹ̀ yín yẹn jọ̀ọ́ sà mo bẹ̀ yín sà. ọmọ àlè ni wọ́n rìn lójú ọ̀rẹ́ ọmọ àlèyàn sí wọn bẹ̀ tí ọ̀rẹ́ gbà àmọ́ fún ìtọ́ ọsọ tó ń ṣe fàmì dánilójú náà tó fi dánilójú tó fi lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ pẹ̀lú mi mo fọwọ́ sí ah! mo fẹsẹ̀ sí. Ah! thank you sir thank you sir ẹ ṣe bọ̀ sọ ẹ ṣe ọ oh, ẹ ṣe ẹ ṣe kú. ìdí kejì tí mo fi wá gbà pátápátá mo máa ń bá a rẹ kó mi.

mo fọwọ́ sí. ẹ ṣe dáadé ẹ ṣe bùtà. ọ̀dà mọ̀ bó ẹ̀jẹ̀ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mọ̀. àìwò ti sọ báyìí ẹni tẹ ìjọba fẹ́ fi ṣe mí. mo ti lórí mo ti gbà hmm? ẹ gbọ́dọ̀ gbé. yeah that's what i'm saying like ẹ ṣe mí lálejò mo ti dára ní mọ̀ dáre. ẹ lọ sí ìtẹ̀sí. I'll be great in my life. yóò sọ̀rọ̀ bí Olódùmarè ibà eléke adé o eléke adé o ó tutù bí ọ̀sùn ó tutù bí ọ̀sùn babaláwo tí ilé ìlú àìgbọ́fá Ọ̀rúnmìlà tí ilé ìlú àìmọ́ ní ìlú àìmọ̀nìyàn bí ẹni sọ̀pánù gbọ́n gángan onílé yìí ṣe ọ́ pẹ̀lẹ́ ó dé ibi re èrìgì àlọ́ ọ̀wá gbé ọ̀rẹ́ ibi re ọmọ ọrọ́jú ni o ó ti dikú tán lélẹ̀ ọmọ òdùjẹ́ lẹ́yìn tó ṣàwọ́ títí tó gbapá àjádó fífi pákẹ́rẹ́ ìwọ náà ti wá ṣàwọ ọ̀hún lónìí o o ti gbapá ajá o ti fi fúnpá kéré ikú tí lòun ò ní ọ̀pá ń rè wèrèwé o ti mọ orúkọ tí kú ń jẹ ẹ bá fẹ́ fẹ́rẹ́ lórúkọ tá a pé kú ikú ò ní ọ̀pá ń rè wèrèwé o ti mọ orúkọ àrùn ẹ̀fúùfù lẹ̀lẹ̀ lórúkọ àfàrùn ọ̀rẹ́ yìí tí mo ṣe fún ọ lónìí ó dọ̀rọ̀ gbó ọ̀rọ̀ ṣẹ́ ọ̀rọ̀ ṣe wọ ìwọ ìwọlẹ̀ aṣú kétépẹ́ arọ̀ kétépẹ́ awo orí ìlà àṣẹ ńlá tí ń bẹ lẹ́nu ọ̀tá mọ́tọ́rọ̀ àṣẹ wàrà tí ń bẹ lẹ́nu ìjímẹ̀rẹ̀ èyí tí ń bẹ lẹ́nu lójà àgùntọ́jọ́ bẹ ẹranko wòmí wò àló ti di kútọ̀ lé ọmọ òdùyẹ hẹ́yìn olúwafẹ́mi bí wọ́n bá ń darí kọ kú wájú rẹ̀ mọ́ wí fẹ́nikẹ́ni pé kéètì ìyá bárùn bá ń ṣe gbogbo ẹgbẹ́ rẹ ṣe mọ wí sẹ́nikẹ́ni pé kò tí ì yá tọrọ yẹ̀kú lọ bá mu lẹ̀ ó sì ti lóhùn ò ní dà ó ní bí kú bá ń ṣe gbogbo ẹgbẹ́ rẹ ṣe ọ̀tọ̀ lọ yẹ̀kú lóhùn ọmọ ìyàwó sí ó ní bárùn bá ń ṣe gbogbo ẹgbẹ́ rẹ ṣe sẹ́ ọ̀tọ̀ yẹ̀kú lóhùn ọmọ ìyàwó sí torí gbogbo aláwẹ̀ òbí pátápátá ní kú pa ọ̀tọ̀ yẹ̀kú lóhùn ọmọ ìyàwó sí gbéra lẹ́ òdìdí ọkùnrin ǹdẹ tó o bá ti wọṣọ sí kó o tó délé yọgbẹ ǹdẹ o ti dọkùn o ti dira o ah, ti dira bẹ́ẹ̀ kò ní ọpa bẹ́ẹ̀ yàn bá forí sọ onítọ̀hún ní òkú ẹ dira o ẹ kó payín nù bẹ́ẹ̀ dira ìṣó ọ̀yá ilé báyìí ilé kókó ń dágbé bàbá yìí ń sùn. àjùmọ̀ ṣe àjùmọ̀ ṣe sà ẹ sàmà fi orí wọn ẹ ò mà mí ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ alágbára bíi ti yín sà àwọn èrè ọ̀pọ̀ èèyàn òun á ká mọ̀ wọ́n ẹ sàmà ní pírọ́blẹ́mù kan àwọn èèyàn kan náà àwọn aláìnú ìyó fẹ́ràn mi mo dídí pè mí ọmọ mi mo gbé wá sí ọ̀dọ̀ wọn sà ọlọ́mọdé mú ojú sunkún ọmọ náà tí ì kú ni mo tọ́ ọmọ náà ti secondary school tó fi wọ yunifásitì ó jáde yunifásitì lókù díẹ̀ ní ká gbádùn ọmọ mi ní ká gbóhùn ayọ̀ lówó ọmọ mi láìsàn burúkú tó wá bà léwu tó ká bà inú mi jẹ́ bíbí mu bí mu náà ó yẹ dé èmi náà bí ènìyàn ló bá bí ènìyàn kò mi gba inú mi akádùn mi akáwọ́ fi mo rí mo rí carbon copy mi ẹ sà àìsàn tó ń ṣe ọmọ yẹn ṣe kékeré sà owó yìí mo ti ná is over one million plus ni mo ti ná lẹ́kọ̀ọ́ bọ́ọ̀ yìí aláàánú ọ̀rẹ́ mi kọ́kọ́ pè mí ó wá júwe wọn kò mí ìṣèwúlẹ̀ lọ sí abúlé bébé àbíkẹ́sẹ̀ máa lọ́kẹ́ ìlà bàbá ni yóò rí bẹ́ẹ̀ yé ẹsẹ̀ àìsàn ìmúlẹ̀gbé fún bẹ̀dẹ̀ ṣàdéwò mi ẹ́ ìṣó ìdìbò ẹgbẹ́ ìṣẹ́gbó mi mọ́. mo fi mo ṣe pé èèyàn ó yára gbéra a ṣe gbéra yẹn lẹ́sẹ̀ wọn láti wọ̀ àṣà bíè bíè bíè bíè bíè ga ìfùgbé nílé ọlọ́mọdé mo ti rí wọn ọkàn mi balẹ̀ mo máa fi no bùkátà mi mo ti bóyá mẹ́ẹ̀ tọmọdé bá sá lọ gbọ̀ngbọ̀ gbà. ẹ ń gbà yìí. a ṣe sá. àwọn tí báwọn ò lóǹkà ayọ̀ náà mọ́ tọ́run mi làwọn ò léjà àròkò èmi kínní mo ṣètò sẹ́pà olùtọ́rọ̀ wọn dayọ̀ ọ̀rọ̀ tiẹ̀ náà dayọ̀ adákidáyan ah. agídé tí ní sanwó onímọ̀ òkú òṣùwọ̀n hmm. òjèlè níyàwó ẹlẹ́gbàá ọ̀kẹ́ ìdí àmì ilẹ̀kẹ̀ ìdí àmì ilẹ̀kẹ̀ ẹ jẹ́ ká ọ̀pẹ ó gba ìlú ọwọ́ rẹ̀. olóhùn ṣé òun asọ́lá kọ́ lè mú la. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìrírí tẹ́ ẹ rí lèmi àlàpà yìí. ìtì bẹ́ẹ̀ mi ju tẹ́ rí ìta lọ. ìta wọn rí màmá ti bẹ́ẹ̀. kàbíyèsí olódùmarè iṣẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ sàmúfọ̀ máa wọ̀ bẹ́ẹ̀. àwọn ẹṣin babaláwo tí pọ̀ pẹ̀lẹ́ ṣèkìtì wọn pa lásán. Hmm. ìgbésà àmúṣe ti rí wọn oògùn tí n bá ṣàtì ẹ̀jẹ̀ ewé rẹ̀ ló kù ńgbà tí dẹ́sẹ̀ wọ́ bí. kìsùkú ní dípẹ̀tẹ̀ bá àwọn tí báwọn olóhùn kan ayọ̀ náà máa tọ̀rù mí làwọn ò lè jà rò èmi kí ni mo ṣètò sẹ́pàwò ọ̀rọ̀ wọn dayọ̀ ọ̀rọ̀ jẹ́ ọ́ dayọ̀ lónìí ah, ah. adákidáyà gídítí ní sáwọn onímọ̀ òkun oṣù òjìrì níyàwó ẹlẹ́gbàá ọ̀kẹ́ ìdí àmìlẹ̀kẹ́. ìdùnnú àṣẹ gẹ́gẹ́ lè fi oṣù báyìí ẹ ṣe sá. ẹ sàn bẹ ṣe ń wọ ọmọ yín sà èsì fi hàn kẹ́ wo dára wa òfìfo òun ẹ̀rọ náà lẹ̀ o wọn náà bọ́ ìdè títò òun ti ẹ̀ kọ̀ wọ́n. nǹkan tó ń ṣe mí pèsè mi ò lè ṣe lọ́mọ wọn. ẹni ṣe ṣiṣẹ́ ráyé mi lóde níbi ayé dùn dé. ẹ sínú ìwé ni ọ̀ lè gbó. ẹ lè gbó o. kásá ẹ gbó. mi ò bí má bẹ́ẹ̀ yìí o ẹ ṣe mo ṣe bíbọ̀ yìí o ní kí n mú bíbọ̀ yìí lọ ẹ sùkúl sá bọ́ yìí tó ṣí o ẹ̀sà bọ́ọ̀yì níbo gbóná fò èyí tó ṣí ọ ó gbóná ṣe yọ orúkú bẹ́ẹ̀ lálálálálálá ó tún fẹ́ gbóná jù mí. sà ó tọ́ mi dáàbò mi sọ sà mo gbóná gidi kan tẹ́lẹ̀ ó dá mi lómi ni mo ti tutù báyìí. ó ti jẹ́ dùn. ọ̀lẹ́ gbọ́. ẹ̀sà ṣe rí ọmọ yín èyí tó ṣí ọ jáì kẹ olódùmarè gbà mí in fact àwọn èèyàn ó ti fẹ́ sọ mẹ́rin díwẹ̀ mi gan mo títí mo kó pè. ẹ máa ń ṣẹ̀ṣẹ̀ kù ṣe. ẹ ṣe ṣí ọ edo ṣí ọ edo ṣí ọ mi yẹn ẹ ṣe mú ẹ. níbo sí. ẹ jẹ wúlé sá. lọ́nà bá a ah! ti yànjú ẹ̀. ẹ ṣàánú mi. ẹ wẹ́ doyin. kí ló ṣe é. Dayọ̀. ẹ jọ̀wọ́ o. kí ló ṣe é. ẹ ṣàyè. tó fún mi lórí ìwọ ló bá iye ọmọ ìjẹ́ ọmọ ìlú lọ dálẹ̀wé rẹ̀ kó tó fún lóyún Dayọ̀ mo yá ọ ní èpè kọkàn rẹ ò ní balẹ̀ bẹ́ẹ̀ ni àfihàn ẹni bá àfọ sẹ́ńtọ̀ rúmìlà ọ̀rọ̀ tó kìí bá balẹ̀ sọlẹ̀ kọkàn rẹ ò ní balẹ̀ Dayọ̀ ó wọlé jẹ kó ọ fẹ̀yẹ̀wẹ̀ ẹ jọ̀wọ́ o ọmọ rẹ lọ kọ́ ọmọ ẹ lọ́dún èyí tó fà á

ṣé ha bóyá kí n pe bàbá o bóyá kí n pe wọn padà pé kò yé wa mú báyìí. ní sọ̀rọ̀ ìjọ tó lọ lọ́wọ́ kan. à ń bọ̀rọ̀ yìí ní kíní ó ń ṣe kíní ó ń ṣe é pé bàbá. Yeah mina mina sinika ni mala ni nanika. ìtumọ̀rẹ́ dákun yé o. ṣé mìíràn ní pàtàkì láyé. o lè jókòó sínú ilé ìgbà tíyàwó ẹ tiẹ̀ pè mí tó ń ṣàlàyé fún mi n tó ń tiẹ̀ sọ ó bí mi nínú because she was saying something out of proportion. ìyẹn dẹ̀ ti lọ we just had a little argument and that's gone. adúrú nǹkan báyìí ṣe é. gbẹ̀gà èèyàn kankan ló fẹ́ kí n fún interest. as interest kò tú mi sílẹ̀ ìbọn tó ti lọ ṣọfà tó ta mí ò lé gan ni ìṣúra ìsọ̀rí rí láyé mi. ẹjọ́ o èmi ò ah, kí ló ń kí ló ń ṣe ìfẹ́ mi báyìí kí ni ìwọ náà sọ lẹ́nu ẹ̀ ṣé màá lajú mi lẹ̀ adúrú nǹkan báyìí màá máa ṣe é inú mi á dẹ̀ dùn àbí we just had argument ọkùnrin ni náà ìwọ náà bínú sọ̀rọ̀ bínú sọ̀rọ̀ wá àtọjọ́ ẹ̀mí ti gbàgbé ẹ̀ mo ti move on everybody is doing fine. ẹjọ ẹjọ. stop ẹ o stop ẹ stop ẹ stop ẹ má jẹ́ kí sickness yìí náà tún affect brain ẹ because i don't like what you are saying i don't. Ah, tó yìí ti ẹ ẹ ẹ tó pọ̀ tó yìí kí ni kí ni symptoms tó ń ṣe gangan ló máa ń ní symptoms yìí. èmi ò mọ o. alọ́tayà ló fà ó ní ẹ kò bá mi dun ẹ wo a ṣe ṣíṣe a bọ bíbọ a ti àti matter of fact jẹ jíjẹ gan kò dẹ̀ rí changes a rí changes ẹ̀yin náà la máa bẹ̀. I think you are taking it too far abẹ́fẹ́ kẹ́ ẹ stop kẹ́ ẹ stop ẹ because mi ò rò pé mo lè ẹ́ bá ronú rú nǹkan burúkú sọ̀rọ̀ ẹ̀ mi no no no no ẹ ń ṣe ṣíṣe ẹ ń jẹ jíjẹ ẹ ń bọ bíbọ kí ni kí ni symptoms tó ń ṣe báwo ló ń ṣe bára ṣe ń gbóná nínú ń rún lórí ń fọ. ara ń gbóná inú orí ń fọ ṣé wọ́n mọ̀ pé symptoms typhoid yẹn òun lẹ̀ ń jẹ jíjẹ lẹ̀ ń ṣe sísèlè lórí ló wá dé mọ́lé ọlọ́run ò ní jẹ́ kí nǹkan burúkú ṣe ọmọ ẹ̀ ẹ lọ́wọ́. ah no let's take him to the hospital let's take him to the hospital let's take him to the hospital jàre ah, àwọn nǹkan kéékèèké yẹn tó máa lọ dáràn mí sí ra yín lọ́rùn ni ìpẹ̀lẹ́ ìjà hospital ìpẹ̀lẹ́ ìpẹ̀lẹ́ tó yìí nù tí ah, wàá kàn dé mọ́ létí kan mí máa fi ṣẹlẹ̀ ẹ máa wá lọ rò kúrò lémi ọfà kọ àrò ni. pẹ̀lú rẹ̀ Lagos electric. yes o. mi ò tiẹ̀ lè wait kí n start a new life lẹ́kọ̀ọ́ at least gbogbo ogún ewé ogún egbò yá tiẹ̀ stop to start a new life. Take it at the bone. But you know one thing, believe me, please, please. Tó bá ti dé kù, jọ ń tèrè ọlọ́run, mo fẹ́ kó mọ nǹkan I don't want you to end up like the way I did. Àwọn kan bí Dayo wọ́n kúkú pọ̀ that They will just come out their way. Then one will just become useless at the end of the day. Please, I want you to make me proud. I want you to make this family proud again. Wait, Please. calm down. Ewo, Emishi ṣì yọ ọ̀bùn. So ọ̀rọ̀ ọkùnrin mo gbèsè ẹgbẹ́ kan kí ni mo fẹ́ fi ṣe? she torí ẹ̀ lè ṣe wá fẹ̀sùn kàn? Ewo, nǹkan tó wà máa yìí ń sè ní bí start a new life. For you, I can't wait. I can't wait to leave this. rẹ̀. ok mo bọ̀ mo ti ń dúró kí ọkàn dáàdi balẹ̀ síbẹ̀ máa jẹ wá lẹ́kọ̀ọ́. ṣé dáàdi ọlọ́run nìkan ló lè gbà bẹ́ẹ̀ èmi mo ti gba kádàrá o. ọlọ́run jẹ́ ká gba kádàrá tó ṣe so báwo ni èkó ṣe rí. You've been there before. Yeah. Lagos is a beautiful place kọ́bọ̀kọ́bọ̀ látàwé. ìyàwó mi nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi pé lásán lásán ló ń ṣe ọkọ yín. alcohol ẹ wo typhoid lásán ni o we learnt our lesson the hard way. kó ṣe nǹkan tó máa ń ṣèyàn ní spiritual attack o in fact <laughs> tẹ bá rí adúrúgbẹ́rẹ́ tó sin sí ọkọ mi lẹ́yìn bí ìgbà kan ṣe aláàkè báyìí ni ó máa tó one hundred seventy. irọ́ ni. Ah, ah, ṣé bẹ́ẹ̀ gbọ́n yìí ni ẹni kò ṣẹ́yìn ẹ̀kọ́ ẹ̀rí ah ó lágbára. ṣé ìpè àwọn mi wà bẹ́ẹ̀ pé ignorance ti bàyẹ̀ wọn jẹ́ kí nǹkan kékeré má ti ṣe wọn báyìí wọn máa tójú bolí káàkiri máa gbà kọ́ láwọn olóòlù. Ah, bẹ́ẹ̀ ni o you are very correct but at the same time ah ilé ayé mà la ilé ayé la ojú bọ̀rọ̀ òdẹ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́. as a matter of fact bible gan fìdí ẹ̀ múlẹ̀ only from the days of John the Baptist the kingdom of God survived violence and only the violent shall take it by force. bẹ́ẹ̀ni ilé ayé ò ṣe gbojú bọ̀rọ̀ fún un tí ọba ti sá síwájú kó tún sá sẹ́yìn náà ni gbogbo nǹkan lé ayé yìí èèyàn lè má fọwọ́ lẹ́bìtì mu èèyàn lè má fọwọ́ yẹpẹrẹ mu kọ́ ló má jẹ́ kógun jayàn. Hmm, bàbá mi so ẹ̀yin sọ fún mi sí ni pé tó wá lẹ́ni tó sick kódò tójò bá ṣiṣẹ́ fún olóyè ló ṣe síta. a tètè lọ ṣe síta but you seek medical attention first ìyẹn wà important kéèyàn má máa fi oògùn ẹ̀tẹ̀ kéèyàn má máa fi wà àrùn làpálàpá kọ́ ló ń ṣàánú èèyàn ni kó má tiẹ̀ fún èèyàn lóògùn tó máa kọjá agbára ẹ̀ kókó gangan nìyẹn ewu that aside ọ̀rọ̀ létà jọ sọ́kọ́ ó wà very important. Ah, ìyàwó mi èyí ò ṣe é ṣùgbọ́n. Ah, mo ti promise pé ní gbèsè lọ́dọ̀ mi àwọn ah, ọdẹ ní agent kan dání tí wàá ti délé nsìn mo máa kọ́ lọ so nǹkan tó wá ti sọ máa gbé bá sẹ́yìn. ẹ jọ ẹ bá mi step on because we've had it up to here níbí in fact this place is a very terrible place kò síná we're running gen almost twenty four seven kò sómi. ṣẹṣẹ pabambari ẹ ní security ibi tó bá wà secure ni kẹ gẹ. mo ti gbọ́ ìyàwó mi kílẹ̀ ní sílẹ̀ bí n pa mi bí. ṣe máa jẹ rice moisturize like bẹ́ẹ̀. ṣé plantain wa. Ah. plantain ẹ eh, bóyá kẹ lọ rà lọ́jà fún wa yín. mo like plantain. ẹ eh, mo gbà tẹ wá like plantain kan. abẹ́ wá wá dùn. ẹ wọ́n kéde tẹ̀lé wọ kíchìn. reachable again kú ló wá gbé fún wọn sí látànà. ibi ló wà ní. mo ti ń tún yín láti pe àǹtí fún bí látara owó ọ̀dẹ̀ gbé kò kò tiẹ̀ lọ àtọ́ọ̀lù ó mọ ra àwọn ará èkó wọn lẹ́kìn yẹn máa disturb wọn. but today is monday. ẹ if today is monday ńkọ́ kò tí yé mi o. like àtọ́lú ẹ̀kọ́ ti wá. okay. but èmi ò rè pé bóyá torí wọn fẹ́ rìnrìn ẹ̀mejì lọ ṣe wá lánàá. wọn fẹ́ rìnrìn ẹ̀mejì kí ló wá ṣẹlẹ̀. èmi ni last day competition talent hunt ló máa ń ṣe. oh oh oh oh oh. yeah but i think there's a slight chance she might be there in that case there is no cause for alarm now sí ètò ti jẹ́ pé ibi tó máa wà nìyẹn ẹ̀gbọ́n táwọn kan máa ṣe ni pé jẹ́ ká gbéra ń sìn ká lọ chẹ́ẹ̀kì wọn bẹ̀. ìbọn ẹ̀jẹ̀ try kìkìrì lẹ̀. ṣètò yẹn ló ṣe wá káyà sókè já lọ chẹ́ẹ̀kì wọn mẹ́jà rẹ̀. ah Lagos babe. ti di Lagos babe o. ah my sister is now in Lagos babe. ah, ah ó pọ̀. ọmọ ètò tọ́mọ ọkọ máa ṣe mí níwèé ìjà rẹ̀ let's go ìdàwọ́n bá ojú jẹ́. àti kí ló dé náà látàrọ ti gbogbo àti wà nípa yìí kùkọ àwọn èèyàn kò sẹ wọn ti pa wọn ti lọ ṣé ẹgbẹ sọ fún wa ní pé èmi ò kì í ṣe final. ẹ má bínú tó bá jẹ́ pé ìkọ̀kan nínú yín ka pépà ní fẹ́yàbíjẹta ẹ má mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. àǹtí ah, ah, ṣe rí ọ̀rọ̀ kì í tóbi kápọ̀ bẹ̀rù ẹnu wa iná la máa fi sọ kó tó bá ṣẹlẹ̀ ní kẹ́ sọ fún àmì. àwọn olè ló wá rọ mọ. kọ́bọ̀kọ́bọ̀ látàwé. owó ní kọ̀ọ̀kan náà gbé mi. kí ló wá ṣe jẹ́ wọ́n wọ́n kóra bó pẹ̀lú àdàmú. pàtẹ́wàá jẹ́ yẹn ni ṣebí kò bá dá wọ́n ti pa màdámù. Ah! pa màdá wà ó aṣojú Thank you ṣé wọ́n ti parí competition. ẹ má bínú sá madam ni mo béèrè. ẹ fi mi lábẹ́ ìfọ ọmọ yìí o. ẹ má dá wọn lóhùn bóyá o ti rí i. kí lẹ́nu ìgbà kó ti rí i sí. ṣé ẹ̀kọ́ kọ́ wá torí ẹ̀rọ àpùtù mi lọ ni. kò sí o. ẹ àríkà farabalẹ̀ kí ló dé ẹ wò màjẹ́ sórí ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ jẹ ìgbọ́ sórí gbogbo àtàwọn bíbá kò sí ìdí méjì tá a ti wà mí tí kò ṣe torí àǹtí tí o wá pè é náà sórí àǹtí tá a ti torí wọn wá síbí báyìí èèyàn tó ṣaṣojú wọn ṣẹ̀ kúrò bí ni ó dà àǹtí ti kú. ẹ ta mi bẹ́ẹ̀ bá dòdò. iṣẹ́ bọ́ sóògùn. ẹ má ṣe gbé mi. bá a ti wálé ayé má rí láàrin òye ò lè yẹ kádàrá pẹ̀lú mi ó dé bólúgbó mu mára ni ó dé bárẹ̀ ẹ̀ka ó mu mára ó dé bọ́wárà òkú àga ó mu mára àsìkò fún bí lọ́tò àsìkò rẹ̀ wá tó. dádì wọ́n pa àǹtí Fúnbí ni àwọn olè ló pa àǹtí Fúnbí àsìkò ọ̀tọ̀. ọ̀kẹ́wì tásìkò rẹ̀ ò bá tó tọ́lọ́dúnmarè bá ní kọ̀tún tá bá yìnbọn ju bẹ́ẹ̀ lọ́kọ̀ ní kù àti pẹ̀ntà yìnbọn látàrí ṣùgbọ́n gbà tó lọ́dúnmarè lásìkò rẹ̀ ò fún ikú rẹ̀ má yẹ. jáde ìgbà tí mọ́mí kú ẹni pé àfọwọ́fà wọn ni ṣé ọlọ́run ló pa wọn ní àbátìkò wọn náà ló tó ṣé àtìkò wọn náà ló tó. bàbá gáàbà á mọ̀ léwu. pẹ́lọpẹ́ ta ló gbọ́ owó tó wà nínú rẹ̀. èèbó wọ́n mọ̀ bàbá kò sí dàrí lójú pípẹ́ tó. sẹ́mo wá jẹ́ kọ̀kọ́ ni sẹ́mo jẹ́ kọ̀kọ́ yìí mọ́ bí mo sáwọ́ owó sí mọ́. bàbá. kí lẹ̀ ń wí kí ló fi ń ṣe bí omi jù. owó tí mo pè tó lẹ̀ tá a fẹ́ fi ṣètò yàdó yín ìbá bẹ̀ mọ̀ eh? ìrì mọ́ èwo ni hẹ́tọ̀ ṣe. ó sì bá ẹni pé bí ẹ kó sí lẹ kó sí. sẹ́mo wá jẹ́ kọ̀kọ́ ni fanọpẹ ṣé mo jẹ́ kòkó ni sóní àná mo ti tọ́jú owó pamọ́ ni baba. tẹ́sí máa tọrọ mọ́rọ̀ wo yìí. Eh, nǹkan tí mo fẹ́ sọ fún yín wákàtí péréte báyìí ló kù tí dókítà fi sọ pé àwọn ó ṣèṣe abẹ fún ìyá o. Hmm. sọ wa mi ọ̀rọ̀ dúdú wa yìí ìwọ wa gbéra kó lọ sọ́dọ̀ dókítà kó lọ fojú tó yẹ wédo yín pé mò ń bọ̀ ọ̀rọ̀ owó náà ni mò ń ṣètò rẹ̀. ìmọ̀ ẹ̀ gbowó èyí sì fẹ́ fàyún ná káwọ́ náà kálẹ́lẹ́yọ̀ lọ́rọ́ tán. káwá fàbọ̀ fún díẹ̀ ọ̀yà dákun ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ sí yàrá àwẹ̀dọ̀ yìí o. Ah, máa wí máa sọ máa ròyìn eh, bẹ́ẹ̀ bá bí mi lèrè máa wí ọ̀rọ̀ yìí ta kókó. wàhálà wàhálà wàhálà yé kí ló ṣẹlẹ̀ bàbá wọ́n wá ní dókítà kọ́ ah, dókítà wa wọ́n ti wá ní iṣẹ́ abẹ́ àwọn ah, bàbá ẹni sùn lẹ́nu ẹ̀dùn ẹ̀wù sẹ́ni gẹ́lẹ́ tí mo dé ilé ìwòsàn láì mo lọ rí báyà wa. yàrá bẹ́ẹ̀ ni. tábà dùn àwọn àṣọ ti mọ̀ sọ. ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín. sáyé àlàáfíà lọ wà dókítà ti báyìí sáré báyìí. sẹ́rí gẹ́lẹ́ tí mo dé ilé ìwòsàn báyìí ni mo lọ rí báyà wa lórí bẹ́ẹ̀dì mo sì kí wọn ká béèrè pé bàbá ń kọ́ ṣe dókítà ti parí sábẹ́. parí ẹ lọ́wọ́ mo wá béèrè pé bàbá ń kọ́ mo ní pé bàbá wa mo lè ṣàlàyé gbogbo tó ṣẹlẹ̀ fàlọ́ pẹ́ sọ tó ṣẹlẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ mo ṣàlàyé fún ìyá ni a mo wá ní a kí ló dé ìyá wa wọ́n sọ pé owó tẹ̀yìn ń wá tẹ́lẹ̀ kó pamọ́. tábẹ́ fi ṣiṣẹ́ abẹ fún. pé àwọn làwọn kò làwọn sẹ́ndì ẹ̀ sí ewé doyin ní sukùl mo wá ní a. kò fún ewé doyin láti ṣe kí ni. pé kọ́ máa lò lọ ní ilé ìwé ni ní dùn mí jù ni pé bí àwa ṣe sọ̀rọ̀ ìtàn Àdàkẹ́ ìyàwó ti kú o. Ìyá ìwádìí ọyìn kú. Ó kú. Ìyá ìwádìí ọyìn kú. Bàbá. Ah! Mo dáná. Ah! Dókítà ò rí kankan ṣe sí. Ìyá ìwádìí ọyìn kú. Ìyá ìwádìí ọyìn wá ní owó tí òun ń gbé a fẹ́ fi ṣiṣẹ́ abẹ òun fi ránṣẹ́ ṣe wédo yín léèwé láti fi ṣe kéne. kó lè mọ̀ náà lọ ná. ewé ló yan ṣe yìí tán. ìyàwó mi bí múlẹ̀ lọ́lọ́hùn. ó wà ní ìmọ̀lùkù rẹ̀ wá. yẹ bá ní gbọ́dọ̀ yẹ bá ní gbọ́dọ̀ yẹ bá ní gbọ́dọ̀ yẹ bá ní gbọ́dọ̀ yẹ bá ní gbọ́dọ̀. ọ̀nà ìjà. ìyá àdó yín kú. Jẹ́sí kò ọ̀dọ́ lóòótọ́. Àmọ́ pé mo rántí lónìí tó sì wá bà mí ní jẹ́sí èyí ti dẹ́kọ̀ rẹ̀ níbi ọba ẹ̀kọ́ rẹ dé èmi náà dá dúró lórí. ẹjọ́ ẹjọ́ kọ́ba káàdì orílẹ̀-èdè ìgbó wọ́n bẹ̀ mí. Èdè gbọ́ òjò. No, no, no. Kọ́ba àdúgbò kárẹ orílẹ̀-èdè tẹ́lẹ̀. ẹsẹ̀ ẹjọ́ ẹsẹ̀ náà ti kan léwu mọ́. ẹsẹ̀ ah! ah! ẹjọ́ pẹ̀lú. What will be will be, I will be with you tonight. Yóò ah! sọ̀rọ̀ bí o lè rí torí kábíyèsí ọlọ́run ti máa dé ọjọ́ kan náà lábí táyé àti kẹ́hìndé ẹ̀kọ́ ni mo fà á àwọn tó pa ti fún kí ló fà á a ti fún mi. ọba tó dára bí ele ṣòun náà ló dára bí aláṣà Èdùmàrè ló mọ bí tá a máa dé. Èdùmàrè dákẹ́.

rírò ní tẹ̀dá ṣíṣe ní tìrẹ ọlọ́run. mi lọ kọ́ mi tó tó yìí wá. ẹ ò bẹ́ẹ̀ ni bá mi nílùú wa lílé ẹ ṣàtẹ̀bá mi mánéèjẹ kẹ fi ràn wọn bá nǹkan tó bá ká sílé. èrò mẹ́wàá. Ah, ẹ mọ̀ pé ikú ọ̀gá mi wọ́n rí ní affect ó bà nǹkan jẹ́ fún mi gan ni o èmi ní parọ́ fún yín ó affect mi gan ni so mo ṣàkólé ìjọ pé ẹ lè try ẹ kí tí màá fi wíṣẹ́ mi tí màá dẹ̀ tún máa ṣe dáadáa jù báyìí lọ. ọ̀rìṣẹ́ ọ̀rìṣẹ́ alálùbáríkà ó kó àtẹ̀mọ́ra ọ̀gá rẹ̀ tó kú ọlọ́run pọ̀ ọlọ́run ó forí ọlọ́run ó dá ọmọ rẹ̀ àmọ́ tọ́jú wọn náà ìṣọ́ ọmọ ó jìnnà fún wọn náà jẹ́ ọtí ó dá ẹ wo ẹ jẹ́ kí n tètè máa lọ torí mo ṣe ní interview bìkan ẹ dẹ̀ mọ̀ pé káríṣẹ́ náà ni ìgbà àṣọ lọ́wọ́ jọ́ọ̀rì ṣe alálùbáríkà. ẹ ṣe jẹ́jọ́ bàbá mi ó dàbọ̀ ọ ṣeun ọ ṣeun ọ̀dà ọ̀dà ọ̀dà hmm, bọ̀ ó ṣeun o náà ó kẹwọ náà ọmọ alálùbáríkà lélẹ́dùn àkókò wọ̀ náà ọmọ ó tọ́jú wọ̀ náà ó ṣeun. Ibi tí mi ti ń dùn mo ti ń dunnú wípé nǹkan máa yí padà nílé tí mo ti rò pé mo máa gba jam form mo dẹ̀ máa lọ sílùú èkó ó kò dà gbogbo ẹ̀rù fún mi. ó jẹ́ pé mo ṣe lè gbèjà ikú àti fún un. ọ mi sẹ́rẹ̀ rẹ sí wọn létí báyìí tó bá dérò bá pé bí kò tó bí kò tó fẹ́ pé bọ́ ju ọ tí wàhálà ṣẹlẹ̀ ọkàn wá bí ìwé ọ̀gẹ̀dẹ̀ báwọn ọ fọwọ́ kàn báyìí ọkàn pé gbólóhùn sí pé àtàpá àtàpá àtàpá ń lò rẹ ta fa tiẹ̀. àwọn ò tù ká ni iṣẹ́ ń bẹ lọ́wọ́ èmi kínní àgbèjì ọmọ àlọ́ nípa lọ pẹ́. ó tiẹ̀ ní ìkàtí mi fa tó fẹ́ bìrì òkú tí a bá wọn ró tábìlì àwẹ́ká bá wọn ró ń jọ ni èmi ò gbọ́ kankan pa ọ̀ lè gbọ́ kankan pa kí ló fi ṣe bí omi jù òrìṣà kan la bẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹni tó lọ́wọ́ ń kú ikú ẹ̀ ń dàn yóò ti dọ́nà pé bá pé gba òrìṣà kan pa gbogbo wọn bẹ́ẹ̀ mo sọ àfi tí ò bá ṣe mí mo rán níṣẹ́ gbogbo ẹ̀jẹ̀ mi pátápátá sì rèé ìjọba bórìṣà kan sọ. ó máa ń gbó ṣíjọ́ òní gbọ́. máa pẹ́sẹ̀ tó ń bọ̀ ó rí ìbàjẹ́ sí i àtàmúyẹ òkú tí àdìsí tó dájú tó yẹ èèyàn míì máa wá ó máa ní ẹ̀gbọ́n òun fún èèyàn míì máa láàbúrò òun wọ́n dẹ̀ fẹ́ mọ orí tó tó parọ́ ẹ̀yìn wọ́n dẹ̀ fẹ́ rò fún ẹ̀ láti dẹ̀ máa ṣe fún ẹ̀ àtàpá lòrẹ́ tiẹ̀ àtàpá lòrẹ́ tiẹ̀ àtàpá lòrẹ́ tiẹ̀ àtàpá lòrẹ́ tiẹ̀ àtàpá lòrẹ́ tiẹ̀. ọ̀rẹ́ wẹ́dọ̀ yín. ẹ fi ṣẹ́ sà ìmàwò òfin lágbára bó dídì nílẹ̀ tó ti kú ti kú náà káwọn tó wà lóun ṣàyẹ̀tì. èyí ni kò ní dọ̀la. àdáṣe ní irun bọ́ ìgbà ò gbọ́dọ̀ rún ọ̀nà tí bàbá mi là lẹ́yìn tó tọ̀ ẹ̀jẹ̀ ojú mi kì òrìṣà Kọ́kọ̀rẹ́ ni tí dáàdi máa ń gbé ká bọ ká ṣe wé. ìwọ òrìṣà yìí ṣùgbọ́n pé a máa bọ ẹ́ a máa fún ẹ lóúnjẹ ìrànlọ́wọ́ kékeré báyìí ni mo nílò látọ̀dọ̀ ẹ̀ àǹtí Fúnbí tó jẹ́ olóore mi tó fẹ́ rán mi lọ síléèwé làwọn olè ti pa àmọ́ o nǹkan tí mo fẹ́ ni pé kó bá mi fún àti fún bí ní agbára láti pa gbogbo àwọn tó lọ́wọ́ sí ikú wọn kó ṣe wọ́n báṣu báṣu bó bá ṣe wù wọ́n bẹ́ẹ̀ ni kó o. ṣálẹ́ wá inú mi dùn pé ọ̀pọ̀ ẹ̀ jẹ́. ẹ lè pè mí kí n má jẹ́ nípa ẹ̀dẹ̀dùn ìdí pàtàkì tí mo fi pẹ́ ni pé nípa ti ilé bàbá zombi ọkọ̀ dúró o bá kúta ele bá fún mi ò foi fún bí fúnra ẹ̀ náà kó má ò sí wọn. bẹ́ẹ̀ ni o kọ́ máa bá wa ṣe kúkú nísìnyí fún fún mi kó dẹ̀ má ṣe láfàfà wà ní ó ṣe nǹkan tó dùn má wà náà ni ṣùgbọ́n kí la máa ṣe a máa tà náà. kò sí wàhálà èmi náà á àwọn dọ́kúmẹ́ǹtì tó wà lọ́wọ́ mi so máa check àwọn necessary things tó bá yẹ ká ṣe lé lórí àti bá ṣe fẹ́ ta fáwọn èèyàn bá ṣe fẹ́ fi lo àwọn èèyàn sí máa get back sí i. ó dà bẹ́ẹ̀ ẹ ṣe tẹ bá ti bá wa rí kà I promise you, I'm going to compensate you. Oh. Little way. No, I need to tell you. No worry, because you are ẹ jọ̀wọ́ ẹ o ẹ o ẹ mọ̀ báyìí o tòrò ń tẹ bá ṣe làórò ẹ ò ní gbìnlá kẹ́ fi kápá kí o ẹ ò ní gbìn kòkó kẹ́ ẹ fi ká ìwé dùn. tòrò ohun tẹ bá ṣẹlẹ̀ ó má gbà ó ẹ jọ̀wọ́ o ẹ mọ́ ṣe bí o torí gbogbo ojú ló mọ̀ ń wò yín o. báyé báyẹ̀ ọ́ má ṣe yọ̀ láyọ̀jú o báyé báyé ọ máa ṣe yọ láyọjú torí bẹ́ẹ̀ni ti rí ọ̀la orí bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run ẹ̀ẹ́ ṣáà. àdó ṣàìnú ọlọ́mọdé yàn án sórí níkẹ́ àti la sí abúlé àwọn babaláwo ẹ̀ ni mo ti la bá ẹ bá lédè ẹ̀ tí lédè ló ti bẹ̀rẹ̀ sí ká ṣe pèjì gbájú ṣàwò sórí babaláwo ẹ̀ méjì màlúfẹ́ agbára yìí ó ní méjì mọ kìíní atẹ́gùn bókúbókú yóò fẹ́ lu ló bá jẹ́ atẹ́gùn fẹ́ lùlù wá ẹ̀ méjì rí ní ara mi etí àfẹ́tì mi etí àfẹ́tì bísínẹ́sì mi dédé change yìí mo rí lọ́wọ́ iṣẹ́ pátápátá o tún bẹ̀ sí ká ná lérò iṣẹ́ ẹ̀ ṣé é ṣe ìpè yẹn. ṣe tẹ̀rí dádì ah. ọ̀rọ̀ tí ẹ̀sọ́ èyí nìkan kọ́ ló affect ṣe rí lákọ̀ọ́kọ́ náà gẹ̀ mi ò kọ́ ọmọ babaláwo ni doyin la máa ń pè nígbà tí a wà ní school time yẹn ìsìn mo tó mọ̀ pé oúnjẹ ewé doyin and nípa àrọ business yìí tẹni pé ó rí bákanbákan láti <clears throat> bá sọ tọ̀dọ̀ mi fún yín tọ̀dọ̀ mi <clears throat> wọ́n bá mi náà fẹ́ra o ṣe rí lákọ̀ọ́kọ́ ẹ ṣáà mọ̀ pé fóònù yìí kọ́ mo lò fóònù ilé ilé kọ́ mo lò mo mọ fóònù tí mo lò tẹ́lẹ̀ ṣé gbogbo bitcoins mi tí mo ti build ó ti gara gan bọ̀bọ̀ kò bá mi kò bá ṣe transaction kan ó kò gbọ́ gbogbo bitcoins mi mi mọ̀ bọ́ ẹ ṣe ó gbọ́ gbogbo ẹ̀ kúrò ní wallet mi ṣé mi ṣe wà yìí láyé lọ́run mi ní ju five hundred naira lọ ẹ wo kí ni ẹ bá mi pa yàtọ̀ sí títí tí kí ni ẹ bá mi ó ń bá mi pò gidi gan ó ti sú mi pátápátá bí mo ṣe wà yìí ebi ti sú mi ó ti sú mi ọkọ bá ṣé wàá máa mọ nílẹ̀ dé ìwọ náà wọ́n èso ọmọ kékeré mọ́. situation yóò ga yìí mo ń àwọn ọ̀rẹ́ dédé àwọn ọ̀rẹ́ dókàmúlò wọn dókàmúlò wọn tó ti yẹ bẹ́ẹ̀ wọn bá ti fọkù ẹ wọn náà wà ní gbèsè sórí for now mo fẹ́ sáré fún omi náà màkà mú ọ̀rọ̀ ẹ màkà mú lọ́ka bá a ti gbọ́ fi ọ̀rọ̀ babaláwo kan tó bá ti jẹ́ pé sàkáání ẹ̀ mẹ́lọ́ o ṣùgbọ́n sàkáání ti tèmi máa ma bùnbù tí a máa ma bẹ̀ máa sáré sí kàbí yẹ bẹ́ẹ̀ yọ àbó mi lọ àdó tiẹ̀ mo fẹ́ sọ ah torí ọmọ yìí wáyé ṣe èwì tó ń bọ̀ yìí ah mi ti lé ọmọ yìí èyí sọ̀rọ̀ oṣù méjì. ọ̀dọ̀ yín ló ń bọ̀ báyà bí ọ̀nà títẹ̀. ọ̀dọ̀ bí èyí. mo dẹ́ sínú wọ́n gbé sí tu ìyàdá gíráàmù ọmọ lọ́mọ. mo rà lẹ́tọ̀ sí ẹ̀mọ́ ọmọwọ́ ṣùgbọ́n sí ìsàlẹ̀ ìsàlẹ̀ mo ti nígbà tí fi ọmọ kan wá fi ọmọ ni mo fáìn ní kì í máa gbọ́ wọn àdàkà cross ẹnu dé. má di ségbèsọ ẹ o má di ségbèsọ ẹ o. ẹ mọ̀ kọ́lá di èmi náà máa lọ sọ́dọ̀ kalo kalo kalo kalo kalo kalo kalo abo mi jọ bọ́ọ̀lẹ̀ mi dùn bọ́ọ̀lẹ̀ o dàtú bẹ́ẹ̀ tó sí ẹ̀ mọ́ ọmọ wọ́ọ̀ lọ́gbẹ́ búkú ọmọ lè ní màá fi yí ẹ ti la rí gbé báwo níjà rẹ̀ ìyá mi lẹ ṣé o bínú pé mo dá ẹ dúró náà sórí ah, ọlọ́dún ṣàìlú wa sórí ó yẹ títí wa gbé ẹ níbẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọmọ yìí mi bá tò yìí òun ó disturb mi jọ́ọ̀bù mi jọ kó ìfẹ́ because mo fẹ́ dá lára àwọn bá fẹ́ jẹ mo bá fẹ́ mu mo fẹ́ rà dédédé everything kò wẹ́ nínú ẹ lè dùn ọbẹ̀ ló kú omi jìkìjìkìjìkì. gbájẹ ẹfin ẹrẹ. èyí jìkìjìkì yẹn. èso àlà. ọlọ́run lọ́dúnmọ́ ni wọ́n gẹ́wó di amọ̀ bí o wàkàrò fífi bàbá ẹ̀ mọ̀ búwo olóòdùfẹ́ rí ṣá inú. èso àlà. èsì mi sọ nínú ǹdó bá a gbọ́ ẹ mo bá ṣe wù mí ni mo gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ èsì mi sọ ni. Ah! ọ̀yá dà jáwó. kó kan lè rí tòrò ohun tẹ bá ṣe làórò ẹ ò ní gbìnlá kẹ ẹ fi kápá kí o ẹ ò ní gbin kòkó. ilẹ̀ mi bàbá yóò ṣe wọ́n báwa náà ṣe rí lélẹ́yìn náà. tòrò ohun tẹ bá ṣe lẹ́yìn náà gbà ó ẹ jọ̀wọ́ ẹ mọ̀ ṣe bí o torí gbogbo tí mo mọ̀ ń wò yí o. báyé báyé ọ máa ṣe yọ láyọjú o. báyé báyé ọ máa ṣe yọ láyọjú o. torí bẹ́ẹ̀ ni tí ah! mo mọ̀ ń ah! ẹ ma

ó lẹ́jẹ̀ lára. ó ní kí lè pé. ó lẹ́jẹ̀ lára. ó lẹ́jẹ̀ lára. ó lẹ́jẹ̀ lára. ó lẹ́jẹ̀ lára. Just calm down. Oye! Oye! Go, Oye, come back! Oye, be strong! Oye, be strong! Please come back! No, I told you. This is not ordinary anymore. See how you blood, man. Oh, boy. Down, down, down, down. Oh, dear. Let me go. Look, I'm late. What is it? Oh, my. Is it? I'm not sure. I didn't love you. Ah, I found my love. I found it àwọn tí méjì ló fi sọ pé wọn pa pẹ̀lú ọ̀rọ̀ mi lè parọ́ òun ò dá o kódà. mi ni pé wọ́n da petrol báyìí sínú pọ́blẹ́mù ilé ayé mi nínú pọ́blẹ́mù yẹn wá ń jó báyìí ń jó báyìí bàbá yẹn ò gbẹ̀bẹ̀ o bàbá yẹn bàbá yẹn tún ní òun á tún fi kún nǹkan tó ń ṣe mí á tún fi kún ni á ti bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ á ti bẹ̀bẹ̀ bàbá yẹn. wọ́n sì bẹ̀ wọ́n kódà èmi àti èmi àti dáàdi mi làjọ lọ síbẹ̀ láàpẹ̀rẹ̀. bàbá rẹ̀ náà tẹ̀lé ọ náà. àwọn méjì làjọ lọ fa jò bálẹ̀ báyìí tí mo yí lẹ̀lẹ̀ báyìí mo ṣe yí lẹ̀lẹ̀. kí ló wọ́n fi kún nǹkan tí ń ṣe ọ́. bẹ́ẹ̀ni ọ̀dà bẹ́ẹ̀rù bá kọ̀kẹ́ tó kọlẹ̀ ó níbi kan tó gbé ká. exactly sir ṣé ibi tẹ́tẹ́ gbẹ̀rù yẹn sí gangan ni kẹjẹ ká mọ̀ á lè ti gbé síbẹ̀ kí ni yìí ò ṣiṣẹ́ láti tó tó bàbá mi ìdán ni mí mi ò. Ah, gbẹ́nu sọ́hun tẹ́mi sọ̀hún ọgbọ̀ ọ̀pọ̀ èèyàn máa ṣe báyìí náà ọ̀hún gbẹ̀bẹ̀ rẹ̀. wo bí ti bá gbà làkà sọ̀rọ̀ ṣé bó ṣe lọ ṣe lọ́hùn rè ọ̀wá ní kí wọ́n gbẹ́bẹ̀. Ah, kí máa ń ṣẹ̀yìn ọmọ òwòyí gan-an. Ah, a sì ń sọ̀rọ̀ àti ìyanjú àti ìyanjú mò ń sọ̀rọ̀ lọ́kàn ń bí mi ibi mo fẹ́ gbẹ́rù kà ibi mo fẹ́ gbẹ́rù kà lọ́ọ́ bá mi gbé síbẹ̀. Dina, dina, dina. Va, para va, esa música que tenemos. ¿Le ella le dio bola? No, no, no, no. Bàbá mi ò mú ìkọ̀kọ́ ló ṣẹlẹ̀ o. Àwọn ọ̀rẹ́ TJ náà kú and àmọ́ ah, méjì ló ti kú báyìí alákọ̀ọ́kọ́ kọ́kọ́ kú mo fi pé bí ó ti tojú bọ̀ nǹkan ni ó ṣe kú but then ẹlẹ́kejì ṣẹ̀ṣẹ̀ kú ń sìn fat òun la ṣe ń sáré bọ̀ wá sí bíbá ara tẹ̀ bùn balẹ̀ mọ́. àwọn ọ̀rẹ́ rẹ̀ kú hmm. kí wọ́n wá tojú bọ̀. wọ́n á ti jẹ nǹkan yes bí wọ́n tojú bọ̀ nǹkan tí ò dá ni yes you see àwọn méjì ti kú. calm down. calm down. mo ti calm down. àwọn ọ̀rẹ́ rẹ̀ ti ní tímọ́tímọ́ àwọn mẹ́ta ni. mẹ́ta ok ok yóò lọ tọ́kọ púpọ̀ mo sọ fún ẹ máa ń lọ tọ́kọ púpọ̀ ọ̀pọ̀ náà sọ fún mi ọ̀pọ̀ náà wà láàbọ̀. máa wí máa sọ máa ròyìn. Eh. bá a fẹ́ mọ lójú àríran tí wọ́n bá mọ̀ ìyá là inú omi ríran báyìí ń tẹja. kọ́bọ̀kọ́bọ̀ látàwé. bàbá ah, ìsìn ṣùgbọ́n ara ń bẹ nínú ọ̀gá rẹ̀ tó ló kú ń gbà ikú ọlọ́pàá. àwọn olè ni wọ́n rọ̀bù ọ̀gá mi then àwọn olè yẹn náà lè ló pa wọ́n. exactly bẹ́ẹ̀ ni sà àwọn olè ló pa wọ́n they are so wicked. àwọn olè tó pọ̀ ọ̀gá rẹ̀. yes. what? how? explain what? how? why? orí mi ojú kòrò èrè ojú kòrò jẹ. ọjẹ́ jẹ́wọ́ nbí tó wà ìgbọ́ ọmọ mi ilé ikú la ti ń jẹ́wọ́ àrùn kí nǹkan mi ó tó ṣẹlẹ̀ báyìí ọjẹ́ tètè jẹ́wọ́. But madam, ẹ bá ti má dàrú sí báńkù, at least ẹ bá ti pè mí kájọ lọ náà. It's not even safe for you. <sighs> okay. Anyway, Bashade Tidele, my advice is this, ma. Ẹ be gbé owó yẹn wọnú ilé o. Èmi fi kò bí akẹ́fẹ́ sílẹ̀ nínú mọ́tò. Àìbá mọ̀ tẹ́ni tí n bá fẹ́ ṣẹlẹ̀ bóyá wọ́n fẹ́ wá rọ God forbid Ọlọ́run lè jẹ́ kárí rẹ̀ but then tí rẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ inú no náà máa search wọn lè ronú sínú Moto ṣe understand so èmi fipò kẹfílẹ̀ inú mọ́tò bẹ́ẹ̀ jẹ́jẹ́ kéde wọlé lọ sùn tó bá ti di àárọ̀ la first thing in the morning ẹ máa rí mi àdẹ́gbẹ̀wò yẹn a lọ sọ́ọ̀tì àwọn tá a fẹ́ sọ́ọ̀tì. yeah ẹ get abi so that's it alright ma okay okay kò sí wàhálà see you tomorrow kẹ́tẹ́kì ara yín ṣe gbọ́ alright bye ma. babe. Yeah, babe. I'm so sorry to withdraw what you say. You need Lati Abor, I'm sorry, because you're private, uh, you know. Um, but at the same time, I've spoken well. Right? Very brilliant. Owó yẹn kò yẹ kàn gbé sínú ilé. Babe. Ṣòro mo reason. Ṣòro Iwájú àti Ọ̀pẹ. You trust and boys don gbàgbé ọ̀gá ẹ̀. God bless you. Ojú àwọn ọmọ yẹn ti owó oh. yẹn dẹ̀ pọ̀ owó yẹn pọ̀ gan-an ah ó ti pọ̀ jù fún ọ̀gá láti mi mọ nǹkan tán kò yẹ kán gba owó yẹn sílẹ̀. ó pọ̀ gan-an báńkì ló yẹ ká máa gbà lọ ibi tá ti fẹ́ lọ ṣe nǹkan. ó babe i'm telling you gbogbo owó yẹn as in. sori ni mọ́tò nìkan gbé sí àbí. yà àbí kò wá òkè ni. fẹ́ fẹ́rí òkè yọ ọmọ orí mi kó wà fẹ́rí òkè ni pé mm. nobody will ever feel pé irú owó yẹn wà mọ́tò. you understand. ó ti yẹ àyàká bá gbé síbi abẹ́ síìtì àtẹ̀yìn síìtì ìdírẹ́ tó bá gbé síbi síìtì ìdírẹ́ bá sì lẹ́yìn wọ́n ní suspect. mi ò tẹ̀ fi ìpele tó yìí kọ́ sínú compound wọn ló wà sí mm. compound ẹ̀yà kọ́ fi pé kó má gbé wọlé àwọn olè yẹn wọ́n lè wojú inú ilé náà lọ. that's all I know. ìyàfọ̀ wálé àtọ̀pọ̀ ẹ̀ àárọ̀ la first thing in the morning ọ̀gá mi máa rí mi àgbówó lọ tó yẹ ká gbé lọ. yes. sure. ọwọ́ yẹn pọ̀ gan owó yẹn pọ̀ ọ̀bẹ bó ti pọ̀ jù. gidi anyway um, I'm away I just have to go out there. okay. mo kàn sí ìwé. bẹ́ẹ̀ má pọ̀ ẹ̀. bẹ́ẹ̀ tí mo ní ṣe tí mo fẹ́ sọ you understand. mi mọ́tò lè fi ṣe tó mú wẹ̀ sí. Ah, ṣé kò wá òkè ni. very okay. for sure. gidi. okay bá mi ra nǹkan bọ̀. gan. apple to be precise. Um, green or purple? Green. I love ti ṣe rere ó di dandan máa jèèyàn láyé mú wa kò ṣeé ṣe. ṣé o sì mọ̀ tẹ́lẹ̀ pé iṣẹ́ tó ń ṣe rè. Ah, mi ò mọ no mi tiẹ̀ mọ̀ rárá business ló ń ṣe náà shut up. kí n mú bò mọ́ra ọkọ ọmọ mi. ah, ah, ah. o bá gbọ́ wọ́n ti ró òkú yìí o ah! wọ́n ti ró nípò yìí ìgbà tí èkíní kú ìkejì kú eh, ta lọ́rọ̀ bó kàn lọ́rọ̀ bó iye mi ni ayé ti kọ kẹta. Ah! bàbá mi mo nífẹ̀ẹ́ mo yín gan. ó jẹ́ panumọ́ nítorí bí ọba ṣe ibi tó ti lọ fara kọ́ káàkiri n ò bá ti dá sí o n ṣe ń bá ní ẹ máa lọ jẹ́. ẹ̀yìn fi yẹ̀pẹ̀ ibi tí wọ́n sin ọ̀gá rẹ̀ sí ṣé ẹ lè rí báyìí báyìí báyìí kẹ́ ẹ lọ bù fún mi kíá kí n ṣe tún máa ṣe lórí ẹ̀ kéèyàn ó kò pé ìgbàgbé. kò lè wọ́ọ̀kù o. possible how do I mean as how Abuja náà sí wọ́n sí Abuja lọ́hùn lọ́hùn book a flight ká tó book flight ká tó lọ ibi tí wọ́n sin àwọn parents wọn sí ni wọ́n sin àwọn nọ́ọ̀sì in fact a lè wọ ọbẹ̀ gan sẹ́ẹ̀ kí ni màá sọ pé a fẹ́ ṣe kí la are you still talking? Ah, ah. àṣìṣe wo mi bí ò bá sí bó ṣe jẹ́ ni n ò ní dá sí o torí wọ́n ti ró òkú ah! gbogbo ẹni tó bá sì wà nílẹ̀ gbèrègbè bẹ̀ ilé òkú wọn ò ṣiṣẹ́ tí ó ń jà pa gbogbo ẹni tó bá mi kí ó kú kí kò sí yíyí. kó o mo ti mọ owó ìlú tẹ́tẹ́jọ ìjọ ìjọ náà wọ́n ṣe kó sí bàbá mi. ẹ lè rí èèyàn ọ̀dà inú ilé tíṣẹ̀lẹ̀ ń ti ṣẹlẹ̀ níbi tí wọ́n kẹ́ ẹ ti pa tí wọ́n pa sí. ṣé ẹ lè wọnú ilé òun ṣé ẹ lè wọnú ilé òun kẹ́ ẹ lọ gbá ilẹ̀ ẹbẹ̀ kẹ́ ẹ lọ gbá kẹ́ ẹ lọ gbá kẹ́ ẹ lọ gbá iyẹ̀pẹ̀ tẹ́ ẹ bá rí gbá ńbẹ̀ kẹ́ ẹ kó wá fún mi ní àyè ní kẹ́kẹ́ lónìí kò gbọ́dọ̀ dọ́là lónìí yìí kò sì gbọ́dọ̀ dọ́là. ibo lè pa sí. nínú mi wà ó yẹ kó sọ pé kí a sì ní sí ìpamọ́ sí. ṣé ìṣàpàyàn actually mistake my foot. in-law me, actually mistaken. babe bulẹ̀ pa wọ́n sí you are pissing me off oh my situation in ni. Okay. wọn náà fẹ́ pa ilé wọn náà pa wọn. ilé Hey, you, ilé wọn lápá mistake lè ní check alone now. Ah. ẹ sà. oh my god. ní má ti mọ́ kínní dárú mo pọ̀ wá tí mo pè lọ́kọ ọmọ tínú mi dùn. ẹni tó láyé mo jí lónìí o kẹjọ ojú mi ṣe o àdáṣe níhun mọ ìbà ò hun mọ ènìyàn kurukuru wọn ò sán àrá àrá ò sán gẹ́rẹ́gẹ́rẹ́ nínú oòrùn ó bí àparò akọ àparò wọn ò dàgbà kí wọn lagbe lórí ṣanranṣanran bí ikún bá tilẹ̀kùn orí ara rẹ̀ ní tìmọ́ bókìtì ọ̀gán bá jìn inú ara rẹ̀ ní jìn sí o fún bí wọ́n ọmọ fẹ́ ránṣẹ́ wọn ò pé ọmọ ajá o àmọ́ mọ́ kọjá inú ilé tí wọ́n ti rán iṣẹ́ inú ilé tí wọ́n ti rán ọ lọ sọ́run àrèmábọ̀ níbẹ̀ ni kò dúró. Hmm. omi yìí ṣàn eyin ẹ̀yìn omi ò ní ṣàn kó gòkè lọ náà ò ní eré kọjá omi a ò gbọ́dọ̀ kọjá lehun lẹ́yìn èmi mo sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò ti dúró n ò pé ọ má jà àmọ́ o ò gbọ́dọ̀ kọjá bí mi lèrè máa rí wí. sọ, máa ròyìnwé. Ẹ bá mi lèrè máa rí wí. ńlá tàwé. Ṣùgbọ́n ara ń bẹ nínú ìwé kọ́bọ̀ òkè ṣèlúgbé gbogbo àwọn tó pàdé bó ṣe fi wúwé mo rí láìpẹ́ ó ra ó make sense but owó ni kókó o torí ilé òkè ńlé ńlẹ̀ mọ́ ń sìn àwọn èrò tó wà lórí gbígbọn wọn pọ̀ owó lè kàn mí ní bàbá yẹn. ah owó yẹn ò ṣe problem rárá nǹkan mo láìkẹ tí bá dẹ̀ sọ fún ẹ̀gbọ́n mi nǹkan tá bá ti discuss yes máa gé bá sí ṣe understand ṣàbọ̀ system ọ̀bìnrin ewu ni ti ilé yìí mi láìkì bí bíbá ìṣeré ẹ tún wo ah, ah, kí ló ṣẹlẹ̀ ẹkú bẹ́ẹ̀ bá. nǹkan kékeré làwọn yẹn má wọrẹ in fact mo ṣe báwọn tó fẹ́ ṣe sọ̀rọ̀ lánàá ni wọ́n máa screed ẹ̀ tó máa smooth tẹ́yìn gan máa like ẹ̀ ah, mo promise tẹ́ bá máa padà dé bí ẹ máa máa wò pé ṣé létí mo wá wò náà lélẹ̀ serious bẹ́ẹ̀ make sense. mo bá wọn ní iná ní àdúgbò yìí. iná iná wọn dàbàjẹ́. ẹ ṣọ. ẹ eh? alẹ́ máa máa pa freezer yìí ni. kò sínú bí mo ṣe wà kò sínú mi ò rí náà kankan báyìí. ìgbà tí kò séyàn lé ni wọ́n yọ káàdì sílẹ̀ ní ṣe mọ̀ àkọ́ lè jẹ́ kó máa read anyhow tẹ́ bá ṣe ń dé báyìí tẹ́ ẹ̀ sí mítà ẹ̀ náà lọ ẹ̀ ṣọ́. ó oh, ó oh, oh. tẹ trust ẹ sórí tẹ fine gan. two four seven ní iná bíbá yìí ah make sense. ẹ jẹ́ ká máa lọ. iná yìí ṣàlẹ̀ iṣu ṣá. ah iná máa wà bí ẹ pa freezer yìí lò. bẹ́ẹ̀ sọ yìí ẹ máa pa freezer yìí fún ọ Ọ̀gá, ọlọ́run ti rẹ̀ ológun tó máa ṣẹlẹ̀ mí. Gbogbo abọ́ yẹn ṣàmì ìṣọ̀kan kílẹ̀. Láti wá kílẹ̀ tó kún tó tí o. Ìfẹ́ gbọ́ sáwọn tó fọ́ mọ́ ṣe wà ó ti rẹ̀ mí gan. Ah. yẹn lọ́mọ tí mò ń wo lójúkorojú báyìí tí mò ń sọ fún pé tó bá ti ṣe tán o kó wọ yàrá kó wá lọ sùn o ah iná dẹ̀ kú pín iná máa tàn báyìí mo dẹ̀ bá òkú ọmọ òkú odidi ọmọ mo dẹ̀ bá lẹ̀lẹ̀ ẹ̀. ẹ wo àti bíi pé ẹ jọ mo fẹ́ ló bá bẹ̀rẹ̀ ẹ má sunkún mọ́ ẹ dẹ̀ mọ̀ wípé ìrònú ò dá lára iná kú iná wá tàn padà òkú ènìyàn lè wá bá ń lẹ̀ ọ̀rọ̀ yìí ṣe mí kàyéfì o àbí kọ́ ló ń ṣàánú o. ẹ ǹlẹ́ ẹ yìí mo wí náà kọ́mọ̀ jẹ́ wípé n tí mò ń rò ti ń ṣẹlẹ̀. tó dára fún mi kí lèmi ò tó mọ́ àwọn ọrùnmọlẹ̀ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti gbé wa fún mi kí lóyún tó mọ́. kí làwọn ọrùnmọlẹ̀ gbé wa fún yín. àní bíṣọ̀ ń tọ́ ṣẹlẹ̀ nínú ilé yìí wọ́n ti gbé wa fún mi èmi ti rí kedere. bàbá ẹ wo bàbá ìjọ torí Ọlọ́run ṣe rí àárọ̀ ìtẹ̀tẹ̀ wáyé àti ní mood rárá nulẹ̀ mo fọlọ́wọ́n ọba bẹ̀yìn ni torí bẹ́ẹ̀ náà ni níjọ́sí tẹ́yìn sọ fáwa pé ọfà ni o là ń ṣe ṣíṣe là ń bọ bíbọ̀ là ń fífífí ti mú òun ni ẹ tẹ́ bá ṣẹ́yìn ọkọ mi sí ṣe ló lè pọ́n ṣaláàkẹ́ gbogbo gbogbo ẹ̀yin ló kún fún ló kún fún gbẹ́rẹ́ ẹjọ́ torí ọlọ́run àìmọ̀ pé táífọ́ọ̀dù lásán ló ló ló ló ló sọmọ ò kọ́kọ́ fún mi ẹjọ́ ẹjọ́ torí ọlọ́run. n tẹ̀mí rí kọ́lẹ̀ yìí wò tọrọ dúdójú lọ imú sì dùnmú lọ pẹ̀lú ara fún mi wọ́n ní pánsá òfura pánsá dé àjà òfura àjà ẹ̀jẹ̀ ọmọ bá tí òfura àfàìmọ̀ kọ́ mọ̀ padà ṣẹ́rú ẹ wo ẹ ní mọ̀ kú pìpìpì nínú ilé yìí wo ìwọ mo ní bá sóòótọ́ wọn ọlọ́run ní jára kú fáànù ilé sọ̀rọ̀ la gbẹ́rẹ́ ìgbàrún mọ̀lẹ́ ojú kan tó ti mu sí fún un bíi àtàbù fún gbarúmọlẹ ojú kò sí ìwọ ń kíní gangan fẹ́ mú lọ o olódì rẹ sì ti kọyún jẹ́ ọkọjálẹ pátápátá o ìyàwó bá ń bomi sínú agbada kan wá kémi ò ṣètùtù táwọn ọrùn mọlẹ ní ṣe Ọlọ́run ti dára fa ìyún ni. DJ YK múlẹ̀ mo di ojú mi tí mo bá là tẹ bá sì wà bẹ́ẹ̀ màá nà yín ọmọ ékeré. bàbá mi lè bọ́ ọ̀tá ẹ̀ bọ́ ọ̀tá ẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ pípa tẹ̀ ẹ̀ pa ó tó gẹ́ kí ọmọ àfàgbàlagbàra kí ọmọ fi ṣe yahoo. máa wí máa sọ máa ròyìn bẹ́ẹ̀ bá bí mi léèrè máa rí wí máa wí máa sọ máa ròyìn bẹ́ẹ̀ bá bí mi léèrè ewédò yìí ọmọ ẹlẹ ah, kí ló ṣẹlẹ̀ náà. ọmọ tó wà pa tó ṣẹṣẹṣẹ tó ṣe pẹpẹ. ewédò yìí mo kó ẹ jẹ gan ẹ wọn láì bó ṣe máa ṣe mo láìkí ẹ mo fẹ́ change story ẹ. kí ni gbogbo rọ́bìṣì yìí ẹ kí ló ti máa lọ lọ́nà tẹ̀lé dédé ń fa mi sẹ́yìn what's that. ewédò yìí tó hmm? kí mo kó ẹ jẹ pé fẹ́ máa tọ́jú ẹ ṣé kò yé ẹ ni ṣé ò fẹ́ tí ì pẹ̀lú àwọn àgbà ni ewédò ah. yìí ewédò yìí ká má fa ọ̀rọ̀ jù hmm. àdé ó lóun láìkè hmm. ó kú ẹ jẹ ah! ó ṣáà understand ó lè wà lẹ. Dayọ̀ ibikíbi tó bá wà lẹ́nìí kò dé ní dáa fún ẹ wọ́n máa ń sọnù wọn ní tíyà ńlá báyìí tó bá ti gbé ní sánlẹ̀ àwọn kéékèèké bíi tí wọn bẹ̀rẹ̀ sí ni máa fẹ́ nìyẹn ah! àbí náà if not kò yẹ kí n máa lè máa lọ lọ́nà kí oyin dẹ̀ máa fi ìpele máa stop rẹ̀. mo sì náà. kí ni kí ni kí ni máa ṣe ọ̀nà kí ni máa ṣe ọ̀nà. ah a ti mọ̀ gbọ́ sọ ọmọ sọ fílí gbogbo ọmọ sọ fílí gbogbo ọjọ́ bá náà lọ ni. Ah. Ah, ṣé òun ọba mi ṣe jẹ́ sí mi ni. bọ́lá jẹ́ sí ẹ. pápá ni mo mọ̀ jàre. Ah, ti ẹ ẹ fi máa tọ́jú ẹ. èkó eh, wà lẹ̀ ẹ̀ wọ́n yọ̀ mọ̀ mí nù ni ó mọ̀ pé ó kì í sápò. ewé dòyin i'm sorry tí mo ṣe rí àtẹ má bínú mo tó ń ṣàlá àti sọfún ni pé ó fẹ́ máa wọlé ó máa jáde mo anybody ò ní mọ̀ kò ní sẹ́nibọ̀ tó máa mọ̀ ó ṣáà understand. ó gan tiẹ̀ ó tiẹ̀ gan náà but mo fẹ́ sọ nǹkan fún you today should be the very first and the last time tẹ máa rí mi ní ọ̀nà tẹ̀lẹ̀ tó máa ń try láti stop me next time tẹ bá try yẹ if you dare it ah you won't live to tell the story. ewé doyin. ìyá wa jẹ mí ìyá jẹ mí ìyá jẹ mí ah, ah, ah, lórí ọdún lórí ọdún ọmọ ìwájú ọ̀dà yìí gan ti rọ̀ torí ọdún ọmọ ẹni wọ́n. ìwọ ló bá ṣẹ́jẹ̀ jọ why you dey shout. wọ́n àtúnṣe máa pariwo mọ́ wọ́n mú ṣe láìkọ́ ọmọ yìí sí ọmọ mo ṣe mo ṣe láìkí ẹ wọn pariwo mọ. ẹlẹ́dàá dé ọ̀dẹ̀ sùn lọ́rùn kí lórí lára ọmọ ìtòrò ọlọ ó mọ kó ṣẹlẹ̀ mo ní advice láti fún ọ ṣé ọmọ tó wà lọ́dẹ̀ àlọ́dẹ̀ ẹ̀ bọ́sẹ̀ bọ́sẹ̀ bọ́sẹ̀ ọmọ yẹn. àlàyé kò lè yí ẹ ọmọ ewé dùn yìí kò lè yí ẹ. bọ́sẹ̀ kò lè replace ẹ. jálọ̀ ẹnì pé tí balẹ̀ kò bá Thank you. Thank you, my brother. Mm. Love you. I love you, both. Mm. Ah. ṣe làálàá ẹ nìyẹn àtìgbà ẹ báyìí mi ò lè sùn ṣe lè rú wọn bà mí. àtàtọ́lá àtàtọ́lá pèrè tó lágbàá ni tó sì tọ́ka sí àmì bẹ́ẹ̀ ni nígbà fúnbi ṣaláìsí tán ìjọ ọgbọ̀nà ká bí èkejì láti gbégbèsè bíi. Bídìṣẹ́ lè bínú. Inú Bídìṣẹ́ á jẹ́ ẹ̀wẹ̀. Ṣẹ̀rí, ìgbà tí àti fi bí tí dèrí pé kò sí ọ̀kan tó ṣetán láti rán mi lọ sílé ìwé. Wọ́n wọ́n wọnú yàrá gbára láti ṣe kíni. kì í ṣe pé mo fẹ́ ṣe ọkọ̀ dáadé èmi lẹ́ni àbò mo ṣe wọnú ibẹ̀ báyìí òrìṣà tá a máa ń. òrìṣà kan kọ́ ọlọ́bí òrìṣà kan. mo kò bẹ́lẹ́bẹ̀ kan ni o mo ní pé kó fún àti fún bí ní agbára láti ta gbogbo àwọn tó lọ́wọ́ sí ikú wọn. ọ̀sára rẹ̀ dolùgbèjà sọ́mọ yẹ ẹ̀mí tí ó ti bá a lọ kí ni ju ọlọ́wọ́ tó ti jólẹ̀. olùdí òrìṣà kan pẹ̀lú mi kò dára ó ti fẹ̀mí ẹlẹ́mìí ṣòfò ọ̀dà àwọn abálẹ̀ bẹ́ẹ̀ bá bì mí lèrè má wí ọ̀rọ̀ yìí. ìbà ìbà ìbà àkọ́kọ́ délé ayé tó dájẹ́ sórí òfurufú jágádó jágádó jágádó agbẹ́jẹ́ agbẹ́jẹ́ mi ni mo wà lùkòrí ọmọ onílẹ̀ Ọ̀ṣun lẹ́kẹ̀lẹ́kẹ̀rẹ́ ọmọ onílẹ̀ Ẹ̀fún ògìdìgidi ló mẹ́rin wọ́n gbàgbé ògìdìgidi lónìí o adé àfújagun ọlọ́gọ́fà ọ̀fà tó lóun ọ̀tàfà mẹ́fà sóríta mẹ́ta ọ̀fà àkọ́kọ́ tó ta ìwẹ̀wẹ̀ oníbi ó sọlẹ̀ sí i ẹ̀kejì tó ta ìwẹ̀wẹ̀ oníbi ó sọlẹ̀ sí ẹ̀kẹta tó ta ló ta sójú olódùmarè. ìlọta lónìí ni mo fi wọ́ wá ọjà mi tó bá bẹ́ wẹ̀rẹ́ lé mo fẹ́ rí tó bá bẹ́ mẹ́sà kúkú ni mo fẹ́ rí tó bá bẹ́ múni àgbàdà mo fẹ́ rí tó bá bẹ́ níròkó níta mo fẹ́ rí tó bá bẹ́ lóríta mẹ́ta àgbàdà sára mo fẹ́ rí fún bí o ìpínlẹ̀ rẹ̀ ni o bàbá pòkú ní gbogbo àlàyé ní dáhùn fún bí o ẹ̀kejì rẹ̀ ni o kò jẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ kò jẹ́ bí oníṣẹ́ náà má jẹ́ bí oníṣẹ́ o fún bí o. tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ kó rèé wọ́n ṣekú pa Fúnbí wọ́n pa Fúnbí sínú ilé Fúnbí pẹ̀lú mi wá ro Fúnbí lágbára ó ní kí Fúnbí lọ gbẹ̀san gbogbo àwọn tó ṣekú pa Fúnbí gbéra láti ṣekú pa gbogbo àwọn tó ṣekú pa àṣé àwọn tó ṣekú pa Fúnbí ti tọ́ aláwo mi lọ wọ́n ti gba agbára kú agbára ni wọ́n bá de òkú fún bí mọ́lẹ̀ àti gbẹ̀yìn ara ti ní fún bí ewé jẹ́ dákun gbà mí yẹyẹ ọmọ ní gbọmọ torí àwọn aláìṣẹ̀ ni mò ń pa báyìí irun kẹrẹ ní gbọmọ ọrùn mi là ní gbọ gbogbo tí ṣẹlẹ̀ sí ọ pátápátá mo ti rí bẹ̀rẹ̀ látòrí ọmọ mi tọrọ lágbára tó ní kókó rẹ ọlọjà òkìtàkìtà àtàwọn tẹ di òkú rẹ má lẹtàn ní ọmọ kó lágbègbè ní wọn pa fún bí o fún bí o ọ ti bọ kọ wa mọ tọ́sí báyìí ọ̀rọ̀ lọ́mọdé ti jẹ́ o ọ̀pọ̀ tí mo fẹ́ bọ́ sọ etí kan lodó ní kèsì gbọ́rọ̀ àmọ́ méjì tọ́ ní kò fi gbọ́ tí mo fẹ́ bọ́ sọ ní ìsìn ọgbẹ̀rẹ̀ ọlọgbẹ̀sán èyí sì tú ọ kú omi wọn dìde fún bí rẹ mọ́ ọlọgbẹ̀sán lára àwọn tó pa ọ tó o bá ti wá gbẹ̀sán tán kọ́ ọ fọwọ́ rọ́gì ìgbàgbé kọ́ ọ lọ sùn kọ́ ọ fọ̀dọ̀ lórí òróró àtẹ̀rúgbàjá wọn pè káwọ́ wọlé sí mi ní mo wá ìràjìdí ìràjìdí ìràjìdí ìràjìdí àwọn wọn tẹ ìkókò fá àwọn wọn tẹ ìkókò fá adé afúládì tí sọ́ngbà jẹ́mẹ̀ ẹranko ládìí ẹ ọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ̀ òjò tí ládìí bá fọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ̀ ẹran láàánú fi jẹ èyí tí mo ṣe lónìí kárọ̀ rọ̀ mọ́. fáyà fáradà ọ̀kadì èmi á di ọmọ nǹkan jáde kú òbí bẹ́ẹ̀ kọ́ lọ gbẹ̀sán mọ̀ gbọ́n níbi tí màá pa wà ńbẹ ni màá gbà wà tèmi wọ́n gbọ́gbọ́n kúkú ni àwa náà ti gbọ́gbọ́n sísì tíṣú bá dájú ọlọ́kọ tó kán mọ́lẹ̀ pé ọlọ́kọ náà ó gbọ̀gbọ́n yóò rọ̀ yẹpẹ̀ bọ̀ lórí kó mọ́ wù mọ́ kó jáde bí adé ọmọ báyìí kó lọ gbẹ̀sán tó bá ti gbẹ̀sán tọkọ fún ọrọ̀ bí ìgbà. ayé mo kí yín o ayé ti ń bẹ lóde ẹ̀fún tó tó ti ń bẹ mèsì àgùnkùnrin ti ń bẹ mórí àgbàdà mo rọwọ́ yín mo sì gbèdì fún yín o ẹ̀ka yìí àjọpọ̀ ara wa bẹ̀rẹ̀ ká destined to be great. It doesn't matter the gender, what will be, will be. I will be great. my life. Yé sọ̀rọ̀ bí Elédùmarè torí kábíyèsí ló mọ bí ti máa dé ọjọ́ kan náà làbí táyé àná.